يأتيك به قبل أن يرتد إليك طرفك اسرع الجنون قال الذي عنده علم من الكتاب أنا آتيك به أنا آتيك به قبل أن يرتد إليك طرفك إذن من هو ضعيف وسلمان وعلى سليمان عليه الصلاة والسلام ilé ìwé ti ẹni bìtọ́ mọ̀ ẹ̀dẹ́ nù agbára lólùfẹ́ àfi máa gbé nǹkan kìí sagbára ìmọ̀ wà wọn náà ló ti kọ́ wa ọ̀dọ̀ yẹn náà láti ń gbà mọ̀ onítorí ń jábẹ́ lọ gbé nì nífẹ̀ẹ́ di pé kò tó di láàrin ìjókòó yìí jíjú rẹ ọ̀yájú rẹ àbí jíjú rẹ kọ̀ yá kó díjú kó tó yá màá ti gbélé lọ́sọ̀ fún ànábì wa Suleiman alayisalaam àti wasalam. nta fẹ́ ló ń pé orúkọ tọ́lọ́wọ́n pè wọ́n ìfòrí tún nílẹ̀ jìn ثلاثة الذي عنده بين نوع سنة نبي محمد صلى الله عليه وسلم من حديث تمام و آه، تربع عن ابي هريره رضي الله عنه نعم. عن النبي صلى الله عليه وسلم قال ان عفريتا من الجن تفلت علي البارحه àfẹ́ kejì rẹ̀ torí pé ààyè rẹ̀ ìkẹ́kọ̀ọ́ nu hadith yẹn ààyè ọ̀rọ̀ rẹ̀ ọ̀wà padà. ìtàfẹ́ lọ́mọ ẹni pé ànájà àrí sọ́ra tó wọ̀sẹ̀lá ó ní ìkan nínú àwọn àlìjẹ̀nu tá a ròyìn rẹ̀ kátà àgbò ní ìfúrí ọ̀gágun kan ọjọ́ sí mi ànábì sallallahu alaihi yẹn bí ànábì rí ọjọ́ sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lásìkò wa alẹ́ alẹ́ alẹ́ lọ kí mo lè ń fi lọ́wọ́ mò ń kírun lọ́wọ́ ni alẹ́ lọ́yọ̀ sí ànábì tí ń kírun lọ́wọ́ ni irun náfìlà ti kọ́ irun ọ̀rọ̀ yẹn ànábì ń kí lọ́wọ́ sallallahu alaihi wasallam ní kúkúrú ìtafẹ́nu bẹ́ẹ̀ ni pé orúkọ jáde ń bẹ̀ ń pé ẹ̀fúrít ìfúrít náà lọ sí ìyá ọjẹ́ ẹni tí ó lọ kojú wa Muhammad sallallahu alaihi wasallam ọgbọ́dọ̀ lásán ọgbọ́dọ̀ jẹ́ ẹni àwọn yòókù lè máa bẹ̀rù pé èmi ta ni ọlọ́bẹ̀ ta tàbí ẹ̀kọ́ yọjú àwọn àgbà wọn náà tó fi jẹ́sí pípọ̀ jọ wá lójú pé anna ìfúrítàn ẹni tó sọ pé inna ìfúrítàn min al-jinni tasallata alayya al-bariha kọjọ wá lójú èyí tó jẹ́ ọ̀gá àwọn àìsàn náà ẹ̀kọ́ yọjú. sọ pa báyìí orúkọ rẹ̀ hàn níbẹ̀ ni. náà àwọn orúkọ tó wá wá fún àìjẹnu gángan tá a rí sáàjọ láàrin yìí ọ̀yà àbá أسماء بعد هذا التنبيه أسماء الجن أسماء الجن نعم بعد هذا التنبيه نعم لم نقف إلا على قليل من الأسماء الثابتة للجن أه. بل إنه اثنان فقط وهي وهي أروق àròkọ kan pàtó láti ẹlẹ pèpè orúkọ adínú kan jẹ báyìí ń jẹ báyìí ní ààrẹ ààrẹ ẹnu bíi méjì péré iná làgbó oorun dàrí gbogbo méjèèjì náà nígbà tó a tún wá díẹ̀ lọ náà kì í ṣe nìkan ní ń dá jẹ́ bẹ́ẹ̀ náà àfẹyọkàn mẹ́ èkejì bí o kọ táwọn míì náà tún lè jẹ́ ni nígbà tá a pé Yorùbá Haúsá àbí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni orúkọ náà ti jẹ́ sọmọ́tò ti bẹ́ẹ̀ náà ẹ̀jẹ̀ ká dá kọ́mídì darí alákọ̀ọ́kọ́ náà ni Ìbílísì Ìbílísì yìí orúkọ ọ̀gá wọn ní jẹ́bà ní ti ṣe àṣẹ ìtàn orúkọ rẹ̀ ni wọ́n máa ní ta ní jẹ́ Ìbílísì èèyàn méjì ọ̀jẹ́ Ìbílísì ẹnìkan náà òun náà ni ọ̀gá pátápátá ṣùgbọ́n a mọ̀ pé oúnjẹ bìlísì kúkúrú bìlísì yorùbá náà máa pé kúkúrú bìlísì bìlísì. náà ayé al-Qur'an suratul Kahf ayé àdìsí ọlọ́wọ́ bá sọ pé. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه دعنا كان من الجن إبليس ركو كان إبليس فكان orúkọ ẹlẹ́ẹ̀kejì tá a tún rí òun sọ̀rọ̀ pé díẹ̀ ẹ sì bá mi pè é lórí pé ọ̀dà kéèyàn ọmọ nígbà tá a lọ orúkọ tó jù bá náà lọ ẹ̀ka gbogbo ara mọ ìbílíṣ ṣùgbọ́n ó pelé ọyẹ ká mọ̀ ọyà kí ló kọ́ jẹ́ Khandar òkúta ah, ọ̀wà bá sìkẹ́tìrì lè ká Khandar Khandar ẹ̀ ó kọ́ náà dà àbí tó kọ́ iná ni tó kọ́ iná ni àwọn kọ́ tí ò bá dá àyàn má sì gbé náà ni ah, Khandar ọyà ẹ bá mi ah, wí. Khandar ó kọ́ ẹ̀ níjẹ́ báwọn ẹ̀ rí pé ẹ̀ rí pé ó hinzam hinzam yìí àwọn àna sahih imam muslim nínú àdìjì ànábì wa alayhi salatu wa salam tó gbé jáde fún wa yìí pé. أن عثمان بن أبي العاص أتى النبي صلى الله عليه وسلم فقال عثمان بن أبي العاص وأبى النبي عندك وصفيه يا رسول الله يا رسول الله إن الشيطان قد عال بيني وبين صلاتي وقراءتي والنبي ها كنك تسلسني إيسو كوا الجنة كوا tí ti ń dísọ́pù mi lórí irun mi àti kíka kùránì mi lórí irun mo bá fẹ́ rùkú báyìí àwọn ọmọ ha ṣé mo ṣe rùkú àbí ti rùkú mo tún rùkú tán ha ẹ̀ tó gbóyè ń bi ha ṣé mo kàfá tí a báyà ọjà àrùn máa ń lójú kìíní kan wá tí wọ́n ń dísọ́pù mi lórí irun tí ò jẹ́ mọ́ bí mo ṣe ń kírun kò jẹ́ bí mo ṣe ń ka kí mo máa fẹ́ kàfá tí à gbá mi báyìí màá kà rabbil alamin mo fi ha tí mo sì ṣe bisimilayi ba tí mo ṣe alihamudulilayi ba ọmọ ìfẹ́ yìí magdubi alayhim yóò fi ha kò ní ká wàlá dọ̀ọ̀lì ọ̀sà dojú òru máa ń lójú òru wa nẹ́bí sallallahu alayhi wa sallam àìsàn yìí sẹ́mi lórí irun mi o ọ̀sà fà nẹ́bí bá. yòlá bẹ́sọ̀ ha aláyì. àlìjẹ̀nu náà ọ̀n dojú òru máa ń lójú kọjá mma bí mo ṣe ń kọjá mma ń tọ́kàn kọjá mma tí mo ṣe má má ti wọnú ọ̀rọ̀ báyìí mi ń tẹ̀ ní má bí mo ti ń ṣe má mi ń rántí mi ń sẹ́ǹtì má. Ntí ń sọ nìyẹn. Àkọ́lá Rasúlù lọ́ọ̀dì sọ̀làlọ́ọ̀dù àlẹ́yìn wàsálàm. Òjijì ọlọ́run ọba sọ̀làlọ́ọ̀dù àlẹ́yìn wàsálàm wá sọ pé. Dáàkà ṣe ìtọ́. Ìyẹn ní ìyẹn ìyẹn gángan làlùjánu kan. Yọ̀kọ́lù làhù Khinzab. Orúkọ rẹ̀ ń jẹ́ Khinzab. Àlábì ní ìmú ẹ̀fún sọ̀làlọ́ọ̀dù àlẹ́yìn wàsálàm. Ṣé wọ́n ní àlùjánu tí máa ń dá àyàn láàmú lórí irun àwọn orúkọ tí gbogbo wọn ń jẹ́ iná ẹnikẹ́ni hijab ṣùgbọ́n ìdí ń lórí irun kì í ṣe orúkọ gangan jẹ́ ní abdulrahim lórí jẹ́ ṣùgbọ́n orúkọ wọn papọ̀ ní hijab fi máa léyìn ni pé àlìjánu kan náà máa dààmú lọ́wọ́ ń dààmú ilé lọ́wọ́ yàtọ̀ sí ilé ṣùgbọ́n orúkọ kan gbogbo wọn sanabi wa dákẹ́ ni wípé lẹ́yìn bàtà sọ́rúkọ ẹ̀ fún oǹtọ̀ǹtàn kò sọ́rúkọ bá yẹ. ìdá àṣàṣàhù. onítọ̀ ọba ti fìlẹ̀ tọ́ba ń kírun lọ́wọ́ tọ́ba ti wá bọ́ ọ padà ó ò ní rí o màá tọ́ba ti fìlẹ̀ pé ìrún ẹ ò fẹ́ máa ọfẹ dojú mọ olójú ọfẹ máa tó ń ti máa ń rìn rún. bàbá àwa bìláyì nínú. ìyá ọlọ́wọ́n bá wá sọ̀rọ̀ àmọ́ sọ fún ilé ẹ̀ka níbẹ̀rẹ̀ lẹ́sọ̀ pé gbogbo iṣẹ́ àódù bá wà ń bẹ̀ májèlé pátápátá lọ́jọ́ fáwọn àìsàn náà. فتعوذ بالله منه فتعوذ بالله منه فتعوذ بالله ọ̀rọ̀ wáyé ń bẹ̀ ń pé sọ́mọ̀ sọ pé أعوذ بالله من الشيطان الرجيم ni àbá sọ pé أعوذ بالله من خنزب ẹ̀gbọ́ ṣe mọ̀ pé bá méjì nù sọ́mọ́ ni أعوذ بالله من خنزب ó sọ̀kù ọ̀rọ̀ àwòrán rẹ ọsọ lu ẹni tí ọ wà gangan síbi sọ̀bọ̀ lọ́wọ́. wọ́n lọ ní a'udhu billahi minash shaitani rrajim ó kó ẹni tó wá sínú ó sì tún kó ẹni tí ọ̀wà náà sí inú bámẹ́jì ni kò sí nǹkan àti tá a lọ. torí hadith tó sọ fata awad minhu dọ̀míìrù tó wà ń bẹ pronoun tó wà ń bẹ ó jẹ́ kálágbára láti sọ pé àlè sọ pé a'udhu billahi minash shaitani báà bàbá ṣe wá sọ máa rìn àjọ pé a'udhu billahi minash shaitanir rajim alábìnrin kan sọ pé a'udhu billahi minash shaitanir rajim àwọn àyíká àti mẹ́sì nǹkan míì tí ìsara àrùn nípìnlẹ̀ ìnáyìí tí ò sì bàrún wa jẹ́ a ní ẹsẹ̀ sùjúdù sáhùrì kankan tá a ibi tó bá ti sí ilẹ̀ ká sọ pé a'udhu billahi minash shaitanir rajim. nínú ìwáyà mi tọ́wọ́ sọ ala yasarika salasa. wasful ala yasarika salasa. ọwọ́ tutọ́ sẹ́gbẹ́ ẹgbẹ́ òsì rẹ lẹ́ẹ̀mẹ́ta títí tọ́ kẹlẹ́bẹ́ òtúrẹ́ pẹ́lú ní oṣù gbọ́ kọ́mọ́ àlọ́ practice ẹ̀mí dákun sísun náà tún lélẹ́yìn tún yá máa tutọ́ sí ara rẹ̀ nínú <laughs> mọ́sálásí nítorí bẹ́ẹ̀ o àwọn ní tútù tá a máa tú tó bá ṣẹ̀rẹ̀ àmú a ṣe ní tó fúyẹ́ tí ooru ooru tó ọwọ́ kẹ̀ jáde nù kódà tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ò ní mọ̀ àti tó bá ní ìfura púpọ̀ náà ọgbọ̀n orí fẹ́ wọ ẹlẹ́ẹ̀ òṣìṣẹ́ ti ṣe báyìí nì o ti bá ti ṣínzábù o ti gẹ́nu o ti bá ti ẹ̀jẹ̀ o ti fi kà dúró mọ́ bọ́ bá lórí gbé tọ́tù tún nì. tọ́ba lórí gbé kò ní tí ọ̀bà lórí gbé yóò kú dànù. torí bí ọ̀pọ̀lọpọ̀ wa bá ti yìí àwọn adíkiri tá a ti ṣe tá a ṣe pàlìjànù dáàmú torí pé ọbẹ̀ ọwọ́ síbi tí ọ̀yẹ́ kí kọ́ wà eh, ni bá mú torí kó tójú bọ́ njẹ́ ẹ̀yẹ kí o tó tó sì sùúrù sẹ́ pọ̀ balẹ̀ jẹ̀ mú o sì sùúrù sẹ́ ànábì náà lọ́kọ́ wa ibi ká máa ṣe nǹkan yìí o sì mí ìní ẹ̀ o sì rí ìwọ́kàkà ń tẹ́ ẹ̀kọ́ kàn jẹ́ tí ò ní sì sùrù tẹ́lẹ̀ rí ẹ̀. ṣùgbọ́n máa báyìí ní nǹkan tí ànábì kọ́ wa ní yẹn sọ́dọ̀ lọ́wọ́ àwọn àìsàn ọ̀sán. ẹ wá gbọ́ rìpọ́ọ̀tì ẹni táyì sẹ́ni tí tọ́wọ́ bá ànábì nínú hadith àkàrà yìí ẹ gbọ́ rìpọ́ọ̀tì kí ni kọ́mẹ̀ntì. bàbá àìsàn dáàlì. ó ní bàbá àìsàn dáàlì mo wá sí dáná àbí sọ fún mi padà. sẹ́wọ̀n bí kò ní pàdísì ẹ̀ lójú ẹsẹ̀ ọ bó ti wá bá báyìí lórí irun pàpà àìsù bàbá sábà dáàlì kọ́ mi mo ti ti dáná bí kọ́ mi báyìí. Fàrà àbọ̀lọ́hùn àní. Lójú ẹsẹ̀ láti jẹ́ náà ààrin Olóhùn òrin láti bàyà. Èyí pé bóun bá ti ṣe báyìí lọ́nà. Ìwọ náà àǹfààní nù yẹn fún ń kírun lọ́wọ́ tó yẹ sí pé gbogbo orun ti ẹni sùjúdù sáà gbogbo orun rẹ̀ sùjúdù sáà. Gbogbo orun ẹ̀ lọ́wọ́ ẹ̀ dákun mélòó mo ti kí. Àìsàn ti nìyẹn o ànábẹ̀rẹ̀ ti tọ́jú rẹ̀ sallallahu alaihi wa sallam ìwọ ló kù sí lọ́wọ́ kó lò kò lé kí ló wù a'udhu billahi minash shaitanir rajim mùsùlùmí tí ọba máa a'udhu billahi minash shaitanir rajim tí ọba máa wí ẹgbẹ́ fún mi gbé àà ó yẹ ká dá ọbùdù wọlé ká máa lù ọ ní kíni ká máa lù ọ ń pàtà a'udhu billahi minash shaitanir rajim nígbà tí wọn fi kọ́ ọ̀ka الله عليه وسلم فجيت وجويت يعني نعم من فوائد الحديث نعم آه أنا هذا اسمه نعم ولا يعني هذا أنه واحد لأن المصلين كثيرون وحتى هذا الاسم هو اسم الجنس نعم. كما يظهر نعم نعم أن النبي صلى الله عليه وسلم لم يذكر لنا اسما من أسماء شيطان الجن إلا هذا نعم بين وما وقع لجنو فجأ الجنوكا anabi ọ̀dàrú kọ̀ọ̀kan fún ajẹ́ ọkàn iná àlọ́ fíìmà ní àlọ́ nínú tá a mọ̀ ayọ́kan tó sọ fún àwọn àlùjànnú kà tí àwọn ọmọ pé ó kọjọ tìyẹ̀rì ìran tìyẹ̀rì sí ń dábò ẹ̀kan tá a rí inú hadith ọ̀lẹ́sẹ̀ lẹ́nu náà wàfi ìdálẹ́ka bayanu khuturatihi lídà sàmáhù lánàá. bẹ́ẹ̀ ẹ̀yin ó jẹ́ ká máa mọ ewu tí ń bẹ fáwọn fínzàbù àwọn ẹgbẹ́ fínzàbù àwọn àjẹ̀ǹfẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ fínzàbù ni wọ́n ó jẹ́ ká mọ ewu tí ń bẹ fún wa sórí àná tètè dárúkọ ẹ̀ fún wa sallallahu alayhi wa sallam. àìsàtàhù anna ala al-mar'i an yahissa bima yajri hmm. wa yatafaqada halahu. Kọ́lá tààlà. Láàrin eléyìí, ó yẹ kí ènìyàn kó múra láti máa torí pé ẹni yẹn tó wá fi ọ́rá rìpọ́t fún ìnábì sallallahu alaihi wasallam pé nǹkan kan tiwọn, ó ń yẹra rẹ̀ wò ni. Àwọn Yorùbá náà fi yẹra rẹ̀ wò, yẹra rẹ̀ wò, yẹra rẹ̀ wò, yẹra rẹ̀ wò. Ǹjẹ́ àwọn tó sùn? Àwọn èèyàn máa fi máa yẹra rẹ̀ wò. Ẹ kí ẹ máa fíìlì kan máa yẹra wò. Máa ṣẹ́ẹ̀kì ara rẹ̀ wò. Máa wo bó ṣe rí ah. tí yẹra rẹ̀ wò kí sí yẹ̀wò tọ́sítù bó lára rẹ ṣe ẹ̀ kí ló ń fi kìnnì kan mi lára rẹ kìnnì kan dà láàmú máa yẹra rẹ o ṣe bí anabi ali salatu wa salam wà lọ ní fa'ida ahsastahu tó o bá sì lè kò sí nǹkan báyìí ẹni pé kí ẹ máa wo kọ́ máa wòran kọ́ máa ronú pa pé bó lára mi ṣe rí bó lẹ́mí mi ṣe rí bó kọ̀ǹtíṣàn ti mọ̀ wá bó yà ṣe o kó bọ́ọ̀lù ọgbúra rẹ bá dọ́kọ̀ pé bá yẹra rẹ wọ́n náà yẹra rẹ o ṣèlépa báyìí eléyìí ẹ̀kọ́ lọ́jọ́ fún wa yìí pé mùsùlùmí yẹ kọ́ máa ṣe ìkàrà rẹ̀ fúnra ẹ̀gán pé bó mo rí bó mo ṣe rí náà. قال تعالى وادخل على يسارك ثلاثا وادخل على يسارك ثلاثا ولا يكون فيه الالتفات ولا لي للعنق نعم nínú àwọn kan tó wà lẹ́yìn yìí tí ó jẹ́ kọ̀ fún ẹnu hadith yẹn onáà ní bí anabi sallallahu ثلاثة هنا كوتي تو كوتي تويلة متى تجل جيو على زيارة متى تنكوسي ثم تبقى في لوري ملاوة تيجي بابا يوم بعد هذا من كم تنسي ìyọ́ ọ̀rọ̀ tó díẹ̀ báyìí látọ̀ ẹ̀wọ́n ní àgbọ́dọ̀ yọ bàbá àgbọ́dọ̀ wà á tún wá yọ̀ nígbà tó wà wọ́n pé wà tó wà ń dọ́gba wo ẹ̀yìn ìyẹn tá a bá tuntun ṣe báyìí nìyẹn àti kó bá àti ṣe nǹkan tó jẹ́ màkìrò lórí ìrún wa kí ẹ máa wẹ̀yìn نعم إنما أمر باليسار لأن الشيطان يأتي من قبل اليسار. نعم أنا فاهم كاتو ريبون بلا كاتو ما في النبي جل من يعني محمد صلى الله عليه وسلم هنا نبي بيه وأني أسيني كاتو تونسي wọn ò fẹ́ ká tú sọ́tún kí ló fà tá a fi mú sí tá a fi fọ̀tún sílẹ̀. wọ́n ní ìdí tí mẹ́mbẹ̀ ìgbà ọ̀pá apá àbálìjànú apá òsì ni dín máa wọlé apá òsì náà ni máa gbà wọlé àwọn nǹkan kan bọ̀ wá bá wa padà náà àwọn ẹsẹ̀ tí àlìjànú máa ṣe tíṣẹ̀rí àní ẹ má ṣe kí wọ́n bàjẹ́ sí pé ẹ máa kọ́ lu àlìjànú nínú ẹ̀ ni pé ọ̀fẹ́ràn òsì ọ̀fẹ́ràn kankan gbogbo ẹ̀ á padà gbọ̀ níwájú padà tìrẹsì pé tíyàn bá ń ṣiṣẹ́ àlìjànú nínú àwọn ẹsẹ̀ rẹ̀ ni ọ̀fẹ́ràn òsì ọ̀fẹ́ràn òsì tó bá wá fẹ́ bá ènìyàn bá fẹ́ lo ènìyàn ọwọ́ òsì ni ó ti wà lọ́pọ̀lọpọ̀ kí lọ́ba tó fi jẹ́ pé àlìjẹ̀nu gánṣu sí left side wọ́n ní torí pé lẹ́hánì ọ̀pọ̀lọpọ̀ akọ̀rọ̀hún ilẹ̀ yẹta. wọ́n torí pé ọkàn ọmọ ènìyàn gangan sáìdì òsì ló súnmọ́ náà wọ àtẹ mú náà ti wọ àbá sápá left kọ́ ni apá left ló súnmọ́ jù apá ọ̀tún lọ. torí pé tí èso ọba lo tálẹ̀jẹ̀nu ọba síyẹn ní nǹkan ibi ọkàn ni ó ti wọlé. àti wọ́n wá látọwọ́ ọ̀tún kó tó débi ọkàn ọpẹ́ wọ́n ti wá látọwọ́ left báyọ̀ ráyè wọ́n ní bí hikima ọgbọ́n ìmàjìnlẹ̀ sẹ́nẹ̀bí mọ́wánbẹ̀ sallallahu alaihi wasallam tí wọ́n fi ní ká tu itọ́ sáwùdánì itọ́ túwẹ̀nì ká gbé sí ọwọ́ òsì torí pé yóò tètè bọ́ lára òun ó sì tẹ̀ mọ ìyà tí tá a sí torí pé àti àwọn olùdíláhi ní ọ̀sán ìbára rẹ̀ jí ó lè bá ṣe ìtọ́ta sí náà. náà wà أمر كما نفهنا أمر كما نفهنا عليه مرارا أن على الإنسان الطبيب أن يعالج الأمراض بمعرفة أصول كل مرض وإذا عرفت ذلك عرفت الدواء إن شاء الله تعالى وهذا الجن أمرنا بالتفل بالتفل عليه بالتفل عليه والتفل من الريق والريق من الماء فلما كان سبب هذا المرض من الجن والجن مخلوق من النار فسيكون علاج هذا المرض بما يخفف من قوة الجن أو ضعفه نعم بس ìgbọ̀n ìjìnlẹ̀ lámẹ́sìn lélẹ́yìí àwọn tó bá jẹ́ medical doctor tán bá wà láàrin wa àtàwọn nọ́ọ̀sì kankan náà àtàwọn ẹ̀jẹ̀ rìn gbèrègbèrè wa náà ẹ̀yẹ́ rí bẹ́ẹ̀ wọ́n ní ìdí tí wọ́n fi ní ká tu tọ́ ìtọ́ kékeré tẹ́ni ká tu tọ́ left wọ́n ní à ń sọ fún wa wípé àǹfààní wà ń bẹ fún wa wípé àti tẹnumọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn lẹ́tọ̀ọ̀tì tá a máa ń sọ wípé ṣẹ̀rẹ́ Islam human treat àìsàn yóò wà èso yóò wà láti inú egbò jáde báyìí wáyé wọ́n fẹ́ tọ́jú ènìyàn tí a bá fẹ́ fi ṣẹ̀rẹ́ àtọ́jú ara rẹ̀ yóò gbádùn ṣẹ̀rẹ́ à débi pé ṣẹ̀rẹ́ à ó tu gbogbo àìsàn tegbòtegbò jáde fún ènìyàn wọ́n ní ìdí nìyẹn tó fi jẹ́sí pé ànábì recommend sallallahu alaihi wasallam pẹ̀lú àṣẹ ọlọ́run ọba tó fẹ́ràn pé kíyàn ó ti tọ́tọ́wọ́ lẹ́fù wọ́n ní torí pé kíni torí pé ẹni tá a fẹ́ bá jà ẹ dákun jama tààlà fẹ́ bàjá ń gbà yẹn níbẹ̀ sáyẹn jinnu àbí kí ni wọ́n fi dá jinnu jama ẹ sọ dáadáa kí n gbọ́. wọ́n nítorí pé iná ní ìpìlẹ̀ ń tá a fẹ́ bàjá inú tá a sì fi máa pa iná iná ní tó bá jẹ́ omi tàbí súnmọ́ mi. wọ́n ní tọ́ba wá sí báyìí ìtọ́ ẹni tó ṣe tún ni kékeré lọ́jáde lẹ́nu rẹ ní fisika tó ń wo báyìí sọmọlẹ́ nù kúrò sọ pé a'udhu billahi minash shaitanir rajim kò tó wíìnì ó ti kú òní kékeré ń gbọ̀bá jáde tán. wọ́n lọ́wọ́ dàbẹ́ ni pé omi ni àǹtí iná tá a fi dá ìgbìlẹ̀ jínù tó fẹ́ dà wá láàmú wọ́n ní nga ọlọ́bàdàn fi ní ká ṣe ìtọ́ǹtẹ́gbẹ̀lẹ́ títú tá bá tú báyìí nígbà bí bàtà fi omi pa iná pa oró náà ni wọ́n ní ìṣèkìmọ̀ ti náà bẹ̀rẹ̀ náà eléyẹ báyìí kò lásọ̀tò làámọ́ ni. أيها المستمع الكريم نعم أن تعلم أن الجن الذي يؤذيه يؤذيك في صلاتك اسمه الإنسان نعم فإذا وجدته فإذا وجدته افعل ما أمرك به الرسول صلى الله عليه وسلم إذا من لا يعني في ààrin olùgbọ́ wa fẹ́ jẹ́ ní àpọ́nlé òun náà ní wípé kálá ọmọ yìí pé jíìnì tí máa dàyàn láàmú lórí ìrùn orúkọ rẹ̀ náà rí ká máa pè ní ṣínzábù nígbà tí mo orúkọ rẹ̀ rìn tó o sì mọ̀ pé tọ́ ọba ti kú ilẹ̀ nítorí tó fi lọ lo sàárè ọ̀dẹ̀ ọba òtàlà ẹ̀yìn o ìwọ náà kọjá kọ́ wá lọ o ṣùgbọ́n ó lè má pọ̀ ẹ̀kọ́ kan tó bá wà yẹn náà nígbà tó ti mọ ogun rẹ̀ yìí tó bá ti ṣe é sí kà wá mọ́ ṣùgbọ́n tó bá wà lálákọ̀ọ́kọ́ tí ò ṣe é sí tó jẹ gbádùn lọ́mọ kò yóò tán padà wá o fẹ́ràn kó bá rí nǹkan kan jẹ́ ń bí ìlànà tó tún rí jẹ lọ́la ẹ̀rẹ̀ lónìí tó tún rí jẹ lọ́la ẹ̀rẹ̀ tó tó bá di ọ̀tún la oníyọ̀kọ̀kọ́ dé tó rẹ̀ tó mú yàn lẹ́yìn tó fi jẹ́ sí pé àwọn ẹyẹ tẹ́ máa rí nǹkan jẹ tẹ́ máa ti rí nǹkan jẹ ń bì kan ẹ̀rẹ̀ wọ́n máa pọ̀ sí ni wọ́n máa pọ̀ sí ni kò sì ní fi lẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ẹni burúkú náà bó lè bá ń rí nǹkan kó nílé ẹnìkan dáadáa tó wá lónìí tó rí kó tó tún wá lánàá náà tó tún wá lọ́la náà ẹ̀rẹ̀ pé àyọ̀ máa gbà ìbẹ̀yẹn ilẹ̀ lọ́ra ń bẹ́ẹ̀ yóò máa wá bẹ̀ náà bẹ́ẹ̀ lọ àwọn ìjínu náà rí tẹ́ máa ti ń ráyọ̀ prate níbì kan wọn ò ní fẹ́ fìdẹ́lẹ̀ kódà tí wọn bá ráyè sẹ́málẹ̀ tí ò rí bi lọ́wọ́ náà pé sórí àfa kan bẹ́ẹ̀ mugun lòun tiẹ̀ tó bá ti dọ́gba ẹ̀ ó rí sẹ́sì ẹ̀rù fi ọlọ bẹ̀ ló fi jẹ́ sí pé èyí tá a fẹ́ mú jáde láàrin ni pé o ti máa fi jínú ti máa ń dáhìn láàmú lórí ìrìn orúkọ rẹ̀ jẹ́ kínzab anábìdẹ́ ti kọ́ wa sallallahu alaihi wa sallam ní tá a máa fi tá a fi gbara wálẹ̀ tá a fi wúra wa sàn kó níbi àbúrò ẹ̀ ọdọwọ́ rẹ̀ kò lò torí pé ọba lò ó tún ti fààyè gbà kó tún wá padà torí tí ọba ti lò ó tí ọba ti ráàyè ṣiṣẹ́ ayé ni kò yóò gbà á ah, ó ní fẹ́ǹsì o ẹ má dé báwo yóò tó máa sọ fẹ́ǹsì kí bẹ́ẹ̀ ah, ẹ má dé báwo ó ní fẹ́ǹsì o wọn ò ní débẹ̀ sọ nípa báyìí èyí tá a fẹ́ ká benefit láàrin ibi tá a wà nù wàbá àdàlùbá. وبعد البعث ويذكر أيضا ويذكر أيضا الميهام والعان والعان والهان والعان والعجدة والعان لا أقول قد أتمنى أن أقول كويس أو كويس جنني ثم سجع قوانا ما أقول والعان والعان walahan ajida awaf wọn gbogbo àwọn olùkọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí bàbá àdàlùbá. bàdà bá àlẹ́ wa a mọ̀ pé. anahu láyà fi ṣùhàdí tún bí àpá ìṣẹ̀yàfẹ́ rẹ̀ lẹ́bi ní sọ́hìn mùsùlùm. wàhùwà. wàhùwà àtẹnudà. wàlbá ti àtàwùhù ní ọ̀sán àlá. bẹ́ẹ̀ a mọ̀ padà wípé gbogbo àwọn orúkọ yòókù tí wọ́n ń dárúkọ yìí àrà kìí sì tọpẹtẹ nílẹ̀ fún torí di eléyìí ẹni tá a mọ̀ tó wà ní sahihi muslim òun náà ní khinzab àti nta àtọ́ sáájẹ̀ tá a pè ní ibris àyàfi àwọn àròyìn tá a sọ lẹ́ẹ̀kan tó jẹ́ bí mẹ́tọ̀ tí a fi máa ń ròyìn àwọn jinnu náà. wàbí qultu hada la yaani anna al-jinna laysa lahum asmaa bal al-asmu an yakuna li kulli wahidin minhum ismun khasun bihi kal-insan. bẹ́ẹ̀ mo ní kí a gbọ́ àgbọ̀yí kan bẹ láàrin kì í sáà ń sọ yìí kì í ṣe pàṣẹ fún wa pé àdìdàn náà lórúkọ olórúkọ wọn lórúkọ táwọn ẹlẹ́yìn jẹ́ lẹ́yọ lẹ́yọ gẹ́gẹ́ báwo ènìyàn náà ti dúró kọjú wọn náà tà ń jẹ lẹ́yọlẹ́yọ ṣùgbọ́n ìta ààrẹ rí fún lamújáde wá fún ààyè ṣùgbọ́n wàlákin. wàlákin yóò kí wọn àyà kúrò jíjí ní máa hú lèmọ yọba bíbu. wàlá ti yá máa ti yá máa ń da amẹ́lẹ̀ lókèyà. lọ́pọ̀lọpọ̀ gbà àwọn àyè káà tá a ń tilé máa morúkọ àlìjànú kọ̀ọ̀kan gbà mí nínú àwọn àyè káà tí máa morúkọ àlìjànú kọ̀ọ̀kan nígbà mí òun náà ni especially nígbà tí ẹnìkan bá ní problem gene tí wọ́n wá ń tọ́jú ẹ̀ àwọn tí wọ́n máa ń ṣe rúkìá máa ń tọ́jú àwọn tí dínú bá le ma lè máa morúkọ àlìkànnù gbà mí ṣùgbọ́n kò dájú sọ wa ni wọ́n irọ lọ́bùkún bá lọ́wọ́ wọ́n le ma tọ́jú ẹni táwọn ìdán ti lọ́wọ́ wípé wọ́n máa bá a sọ̀rọ̀ wọ́n máa bá jínú bẹ̀ sọ̀rọ̀ ó ní sì máa sọ̀rọ̀ lórí ahán pẹ̀lú ahán ẹni tí ń máa pé kí rẹ bóyá ni bóyá bóyá ah, eh, ìwà lórúkọ bóyá jẹ̀mú ìwà lórúkọ jínú yẹn ń jẹ́ ilé ọ̀sán fún wa pé orúkọ àwọn Abdullahi lórúkọ ọ̀pọ̀ àrọ́ nìyẹn ṣùgbọ́n ló fi jẹ́ sí pé kò sọ́nà àbáyọ fún wa láti fi sinmi ilẹ̀ tó orúkọ àdìjẹ́nu kan ń jẹ́ báyìí àti ìtọ́ba wa látọ̀dọ̀ àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn èèyàn tí wọ́n ti rókè àwọn lè máa gbọ́ ṣùgbọ́n tí knowledge bá wà dáadáa èèyàn mọ̀ pé irọ́ ló ń pa torí pé àwọn náà ń parọ́ fún àwọn tẹ́ńtì rókè àfún wa kódà ẹni àwọn tí nǹkan ti jíjẹ́ nù bá ń dara àwọn wọn a máa da ẹbí rú wọn a máa da kíni ẹbí rú ẹ̀rí wọn máa gbé lọ bẹ́ńsì rúkìá fún yóò lè sọ pé à ìyá rẹ ìyá rẹ ní í sọ òun òun ìyá rẹ ní í sọ ẹ̀rí òun náà bá ti gbàgbé jìnnà lọ sọ̀rọ̀ kò sì parọ́ irọ́ sì ní ìyá rẹ sí yóò bá da ẹbí rú àbí wọ́n rí pé no lábájá ní orúkọ lábájá lọ́rùn sí ọ ẹ̀rí lábájá ò ṣùgbọ́n ó fẹ́ dá wàhálà lẹ̀ láàrin àwọn ènìyàn ẹ̀nà ni ẹni bá wá lóyè yóò ti mọ̀ pé irọ́ funfun bá láwọ́ láti jẹ̀nà máa pa ń kulẹ̀ díẹ̀ díẹ̀ ráì lòótọ́ ọ̀nà ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ ráì ẹni tí ó sì mọ díẹ̀ díẹ̀ òótọ́ wọn náà yóò ṣe kódà alẹ́pá àlè àfẹ́ lè mọ̀ àfẹ́ lè mọ̀ tó nípa báyìí ara àwọn àlàyé tí ń bẹ ní àárín ènìyàn náà. abẹ́ àti àyọ̀rọ̀ àwọn ìjì. lẹ́yìn lẹ́yìn ẹ bá fẹ́ bọ́ síbi ìwádìí ìjìnlẹ̀ mímọ̀ náà. afẹ́bọ́ síbi ìwádìí ìjìnlẹ̀ mímọ̀ mìíràn nípa jíìnì. alákọ̀ọ́kọ́ ìwádìí ìjìnlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ìwádìí ìjìnlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ni afẹ́bọ́ sí ìwádìí ìjìnlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin táwọn amọ́nìfẹ́ dáadáa ni àwọn táwọn tí أنواع الجن من حيث من حيث الدين أنواع الجن من حيث الدين أنواع الجن من حيث الدين أفهم لا ري أفهم كيني يرى أوال الجنة يرى أوال الجنة تفهم سرواين تريد بيها بعد سورة الجنة مركوا وما على جوا هل في ما يرى وانا تريد أبا ما روا أتوبا a máa bá wọn gbé bákan náà wọn àrí bákan náà wọn náà máa fún ìran Yorùbá náà yàtọ̀ síra wọn kì í sì ìran Yorùbá nìkan ìran ọmọ ẹ̀dẹ́ ènìyàn ápùtẹ́ ni wọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwa Yorùbá ìran tiwa a lè máa búra wa kódà láàrin oṣù kan ẹ̀kọ́ sàwọn ọmọ tó ń pariwo lẹ́yìn lẹ́yìn ẹ̀kọ́ sàwọn wọn á sílẹ̀ ẹ̀kọ́ náà wọ́n sì dì ṣé ìbàdàn kan kọ́kọ́ máa lọlé bí ó ṣe rí àyàtọ̀ síra wa. bàbá tí wọ́n mọ̀ ara wa á bàbá ti bára wa gbé ọmọ ẹ̀dẹ́ ni àwa Yorùbá ìran wa yàtọ̀ sí àwọn èèyàn kan lẹ́wọ̀n agbègbè kan kí ló bàtà fi mọ̀ torí pa mọ̀ ara wa yẹn ìran ọmọ Yorùbá àwọn ọmọ búra wa rárá tàbá ní nìkan látàrí ní ìsìn àti àfa àtàfà àti àti ìjókòó lẹ́gbẹ̀ẹ́ ara wọn bí wọ́n wọ́n lè máa búra wọn sọ́ọ̀pù wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ́n lè búra wọn fún dídí oṣù mẹ́ta tí wọn ò ní lura wọn ìran kan ni sọ̀tọ̀ bá dé China àwọn ọmọ ìlú ń tiwọn tó o bá ti lè ṣẹ̀rá ẹ̀ kò sí nǹkan kan ju bóyá wọ́n jà ẹ̀ tí wọ́n bá jà tán wọ́n àwòrán wọn bẹ́ẹ̀ hàn wọ́n ti jà tán wọ́n parí náà ìran ni tòun bọ̀ bá ti wá mọ̀ pé China ọmọ àwàdà.

bàtí wọ́n sọ̀rọ̀ àwọn àwọn ìyára wọn jẹ́ méjì ọjẹ́ àṣàìdì méjì agbègbè méjì là ń gbà tírìtì ìran àwọn àlejò ni agbègbè àkọ́kọ́ agbègbè ìran wọn nípa ẹ̀sìn ìran àwọn àlejò nípa ẹ̀sìn agbègbè àkejì ìran wọn nípa dídá wọn tọ́lọ̀ ń dá wọn tọ́lọ̀ ń ṣe dá wọn abẹ́ wo ti ẹ̀sìn wọn báyìí. نعم أما حيث الدين المؤمنون منهم فهم أولياء المؤمنين من الإنس Na ìdáni ìrìn ẹlẹ́kàfọ́ òun náà ní pé àwọn mọ́mìnì ń bẹ nínú wa àwọn mọ́mìnì wọ́n ti kí ni wọ́n ń bẹ nínú àwọn àjọ ní. mo sọ fún wọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé wọ́n á tó nǹkan tá a bá fẹ́ kọ̀m̀pí àwọn táwọn kẹfìrí àárín wọn kẹfìrí pọ̀ láàrin wọn torí pé bàbá wọn gángan fúnra rẹ̀ kí ló pẹ́ kẹfìrí. ó sì dá wa lójú pé ogun lọ́gọ̀ tí ó rè kó yọ pọ̀ ju èyí tí ó ṣẹ̀kù lọ. lóòjẹ́ sí pé ń gbọ́ lọ́wọ́ nafaru saba lọ ka tẹ̀lé àdáadáa àti lókà àròbíyà ìlọ́gbẹ̀ nafaru òun náà ní ikọ̀ a níbi dájú ọ̀nà pọ̀ jù ká bá pé ikọ̀ làásán ló wá gbọ́rọ̀ ikọ̀ òbí wa yìí pé wọ́n pọ̀ mọ́mì ní ọgbẹ́ láàrin àwọn àdìsànà àwọn yẹn ní ọ̀rẹ́ mọ́mì ní ènìyàn tí wọ́n ní ọ̀rẹ́ rẹ̀ ní àdìsànà mọ́mì nínú ẹ̀ bẹ́ẹ̀ bá ti jọ bídíà náà nínú àwọn mùsùlùmí náà yóò rí ìrántí ẹ̀ náà nínú bídíà nínú àwọn tí àwọn àlejò náà. nà múmìnì tó jẹ́ níyàn tó jẹ́ àlejò nù yóò máa jọ́rẹ̀ àwa múmìnì tí a jẹ́ ènìyàn náà. وهم في الإيمان على درجات مثل المؤمنين الذين بين àwọn àlejò tó jẹ́ múmìnì yìí náà wọn ò wà ní lẹ́bù kan náà báwa mùsùlùmí náà ti jẹ́ pé àjùra wa lọ́mọ nínú ìgbàgbọ́ bẹ́ẹ̀ náà làwọn náà ń jura wọn lọ́mọ gẹ́gẹ́ bí àwọn àyà alukur'an tó sàlàyé fún apàdé. وهم الذين يأكلون العظم الذي ذكر اسم الله عليه وهم الذين يأكلون العظم الذي ذكر اسم الله عليه àwọn múmìnì yẹn àwọn ànábì họnà sallallahu alaihi wa sallam pé wọ́n máa rí nǹkan jẹ. àlùbáríkà tí ọlọ́wọ́n ọba fi rán ẹ̀lẹ́bì sallallahu alaihi wa sallam sí nkan tí wọ́n máa jẹ ọ̀rọ̀ ń bọ̀ àbá padà táwọn fẹ́ máa sọ pé kí ló ń jẹ àlìjànú á padà máa gbọ́ lé á máa gbọ́ yí yékéyéké ó lè má jẹ́ jókòó tẹ́lé kí ló ń jẹ àlìjànú. náà pé àwọn àwọn ẹni máa jẹ eégún sẹ́nàbí àríṣọ́ràtì wa tẹ̀lé tó rẹkọmẹ́ndì fáwọn mú ní àlìjànú. eégún yẹn eégún lẹ̀ yẹn wọ́n máa wò nílẹ̀ ṣùgbọ́n táwọn tẹ́ gbogbo egun ẹran tí a bá ti mọ ẹran gbogbo ẹran kọ́ o ẹran tá a bá sọ pé bísímìlá ká tó pa tá a sì pa fọlọ́n tí kì í ti pa afá fún nǹkan kan mìíràn yẹn lọ. gbogbo ẹran tá a bá ti pa fọlọ́n tá a ti forúkọ ọlọ́run ọba pa tá a bá ti pa eegun ara rẹ̀ tá a jù nì lọ mọ̀ pé àwọn amúnì ní àlìjẹ̀nù tí wọ́n dún sẹ́ńgbàgbọ́ àwọn máa dìbò eegun yẹn wọ́n máa mú báyìí yọ́ọ́ máa di kí yọmọ ìjìyàn awùkọ́rù rahman náà lànà lè pè sallallahu alaihi wasallam tẹ́lá dídọ̀ báyìí wọ́n balẹ̀ rẹ̀ wọ́n ti bàgbẹ̀ àwọn ti máa jẹ́ náà àwọn yẹn nìyẹn ọlọ́wọ́ bá sọ́nù sọ́ọ̀tù tẹ́wọ̀ àyà 71 ní sókí ọlọ́wọ́ bá sọ pé wal-mu'minuna wal-mu'minatu ba'duhum أولياء بعض والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض أنا نقول لهم تبقى لي وتتوعد mọ́mìnúnà àti mọ́mìnà olùgbàgbọ́ lọ́kùnrin olùgbàgbọ́ lóbìnrin ba'duhum àwọn kan nù wọn awliya wọn máa jẹ́ ọ̀rẹ́ báà wọn máa jẹ́ ọ̀rẹ́ fún àwọn kejì yàrá ìsúnmọ̀ ẹni pé yálà ó jẹ́ èèyàn àbọ̀já nìkan torí pé mọ́mìnúnà náà wọ́n bá kú kò sàlàyé pé mọ́mìnúnà àtẹ̀yìn àti àlìjànú ọ̀rẹ́ dáhùn àti ẹni pé àlùjẹ̀nu tó jẹ́ mọ́mìnì yóò fẹ́ràn àwa mọ́mìnì tá a jẹ́ tó fi jẹ́ sí pé oṣù tí ń ṣẹlẹ̀ máa ń ṣẹlẹ̀ sí nìyàn tí yàn bá dúró dáadáa ilé tí mo pa níta fún wa níbẹ̀rẹ̀ nípa ti sheikh al-islam ibn taymiya rahimahullah ṣẹ̀kú jíìnù lọ́lọ́ ti fẹ́ni ọ fẹ́ràn sheikh ni ọ fẹ́ràn àwọn ẹgbẹ́ bá a ti ní mọ́mìnì náà ti máa parọ́ kò mí ní pé àlùjẹ̀nu tó help tọ́lọ ti àwòrán sheikh tọ́lọ fi ṣiṣẹ́ níbi tọ́wà kò mí ní pé kéferì mùsùlùmí lòun náà ti bọ́ fẹ́ràn àfáàní ṣùgbọ́n jíjẹ́ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí ni gẹ́gẹ́ bá ń ti rí pọ́mì ènìyàn náà tó jẹ́ mùsùlùmí ti ń parọ́ wà bẹ́ẹ̀ náà láàrin nínú àrìjàn náà tó jẹ́ mùsùlùmí tó náà ti kí ni tó náà parọ́. náà sọ nípa báyìí múmìnì àwọn ọ̀nà tájẹ̀nu máa ń gbà á sọpọ́ọ̀tì múmìnì pọ̀ tó jẹ́ sí pé bóyá tọrọ bá débẹ̀ níwájú àtúmọ̀ sí. ìrìnlẹ̀ kejì nínú àwọn alikufa onírin àwọn kèfèrí kèfèrí bẹ́ẹ̀ nínú àwọn àrìjàn ọ̀ngá naam. fahum awuliya olùkàfìrí ní ẹlẹ́yìn. àwọn yẹn ní ọ̀rẹ́ fáwọn kèfèrí nínú ènìyàn kèfèrí nínú àwọn èdè ènìyàn náà máa fẹ́ràn àlìjẹ̀nu àlìjẹ̀nu kèfèrí nínú àwọn àlìjẹ̀nu yóò máa fẹ́ràn kèfèrí ọmọ ènìyàn náà wọ́n jọ máa sọ̀rọ̀ láàrin ara wa hún. bẹ́ẹ̀ náà ni àwọn náà wọn ò sì lẹ́bù kan náà nínú kèfèrí wọn wọ́n jura wọn lọ. ọjọ́ báwa náà ti wà ní imáyì tá àwọn kúfúrú náà ju kúfúrú lọ kúfúrú pọ̀ jù àwọn lọ ọlọ́gbọ́dá ju àwọn lọ àwọn kan lọ òkè tàn yányá àwọn kan wà ní lẹ́bù àwọn ti ìbílísì ní ìsìn òkè lọ́nà lọ́wà torí pé àbáwá sẹ́kúbárà wà káyánná nílẹ̀ kàbírì nínú àwọn òkè téńdé kúfúrú onáà ní ìbílísì wà ń tẹ̀ gbogbo àwọn kúfúrú náà wá sùn lẹ́yìn lọ yẹ sí pé àwọn èèyàn máa wà ní àti káfíìrì káfíìrì káfíìrì gbogbo wọn lóòótọ́ ṣùgbọ́n kúfùrù wọn gẹ́gẹ́ ti di kèfèrí ọ̀yà tọ̀síra wọn náà. wàhùn ya kúló ní ilẹ̀ àbúmọ̀ lẹ́yìn ìlànà ìkàrí ọ̀rọ̀ yà lé. àwọn èèyàn máa ń jẹ igun tí wọn kárúkọ tí wọn ọgbẹ ẹran tí wọn ti dísùn ẹ̀ láì sí làwọn máa ń jẹ igun ẹran tí wọn mú ní bẹ́ẹ̀ rẹ̀ tí wọn igun lásán wọn fi kí ni wọn máa fún wọn tí wọn. náà. qala ta'ala.

ọlọ́wọ́ bá sọ pé wà á nà. wà á nà mí nà sọ́ọ̀lì ṣùgbọ́n wà mí nà dùnà dáálì kùnà kọ́ọ̀rọ̀ nítorí dáadáa. àwọn eléyìí àwọn tí wọ́n jẹ́ múmìnì nìyẹn wọ́n ààrí bákan náà àjùrà wa lọ àwọn àjùmọ̀ ń sọ̀rọ̀ ń bẹ̀ lọ́wọ́ bá ń sàlàyé ọ̀rọ̀ wọn fún ẹ̀ ẹni eré ń bẹ́ẹ̀ nù wa a sì ráwọn tí ò dúkè tó dáràjà àwọn ẹni eré àwa wà kálukú wà lójú ọ̀nà ẹ̀kẹ́ fún ìlànà tọrọ ikọ̀ pé dáadáa kálukú ń lọ lọ́nà ẹ̀kẹ́ àwọn tó fi jẹ́ pípa àwọn onímọ̀ sọ pé àwọn tó bá jẹ́ àlùjànnú tí wọ́n jẹ́ lẹ́sẹ̀ láàrin yìí àbújá ń bídí àti bídí ààrẹ ọ̀sọ́ di kèfèrè láàrin yìí wọ́n ní gbólóhùn tí wọ́n gbé jáde nínú àrẹ kọ̀ọ̀rán pé kún ìlànà tọrọ ikọ̀ pé dáadáa wọ́n ní kò sí fúrikọ̀ kan tó yẹ sí pé kọ̀ jáde kó ní Islam lóòótọ́ wọ́n ní kò sí ìjọ kankan tí ń bẹ láyé tí wọ́n ń tàbíkà ara wọn sínú Islam tó yẹ sí pé wọ́n jáde kó ní Islam lóòótọ́ fil haqiqa lóòótọ́ wọ́n ní kò sí èyí tí ó sáré jàǹdà ń bẹ wọ́n fi jáde wọ́n ní àlìjàǹdà sí à ń bẹ kó ní àtọ̀rọ̀ ikọ̀ kiri rẹ̀ àwọn eléwọn sí à wọn ìpìlẹ̀ wọn ni pé wọ́n jáde kó nù ẹ̀sìn náà rọ́fílọ̀ náà fẹ́ni tí ọba jẹ́ mùtàálẹ́mù minhum yàtọ̀ sí àwọn àwam náà nínú àárín yìí wọ́n ní kúnnà tọ̀rọ ìkọ̀kí dàda wọ́n ní súfì ń bẹ nínú àwọn jíìnì kúnnà tọ̀rọ ìkọ̀kí dàda àǹsáàrù dín bẹ nínú àwọn jíìnì nàwáìrù dín bẹ nínú àwọn jíìnì máa dá ọkọ̀jọ́ kọ̀ọ̀kan wọ́n bẹnu jíìnì dàda kúnnà tọ̀rọ ìkọ̀kí dàda gbogbo wọn àti ẹgbẹ́ àti àwọn ìfọ̀hánù mùsùlùmí náà gbogbo yẹn lẹ́nu bẹ́ẹ̀ gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan ní bẹ́ẹ̀ náà báyìí ni àṣírí wọn náà وأنا منا المسلمون ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا رشدا وأما القاسطون فكانوا لجهنم حطبا آية ليه ننجو ويبي أوان كثيرين وأوان لجنة جنة náà ni wọ́n ṣàlàyé rẹ̀ pé ọ̀nbẹ́nu wọn ọ̀nbẹ́nu wọn tó jẹ́ mùsùlùmí ọ̀nbẹ́nu wọn tó jẹ́ káàfíọ̀ náà fẹ́jẹ́ ká lọ síbi ìwádìí ìdìlẹ̀ mímọ̀ ẹlẹ́ẹ̀kan òun náà ni ànúwá ọ̀lùjín. ànúwá ọ̀lùjín ní àìsí ìlẹ̀kọ̀ hum ànúwá ọ̀hún àtàláàtà. àbẹ̀wò ìwádìí mímọ̀ eléyìí ọ̀fẹ́ júwe fún wa pé ìran àlìjẹ̀nù nípasẹ̀ tabáwò ọlágbára díẹ̀ ò lè jẹ́ kí kálukú tún jókòó rẹ̀ jù kó sì lè bá a ṣàǹfààní dáadáa látara rẹ̀. afẹ́ wo báwo làwọn àjẹmí ṣe jẹ́ ìran oníranran táìpù wọn tá a bá wòye sí bọ́lá wọn bá ti dá wọn ìdá tọ́lá wọn bá dá wọn wọn wá ní mẹ́ta ni wọ́n pín sí gẹ́gẹ́ bí hadith wà nù kílópẹ̀ imam mustadrak al-imam al-hakim al-hakim àti sunan al-bayhaqi àti mu'jam àdìsí yẹn sì ní ìsìnà tó lẹ́sẹ̀ ńlẹ̀ dáadáa wọ́n ní anábì wa sallallahu alayhi wa sallam sọ pé. aljinnu salasatu asnaf fasinfun yatiru fil hawa wasinfun hayyatun wakilab wasinfun yahuluna wayab'alun. ẹ nǹkan lábẹ́ mẹ́rin o ànábì tún nǹkan lẹ̀ fún sallallahu alaihi wa sallam tó jẹ́ pé bàbá ti súnmọ́ súnà ànábì tó pẹ̀lú ó ti gbádùn ẹ̀sìn ẹ̀ tó bá ti jìnà sí súnà ànábì tó tó ní nǹkan mi lọ́wọ́ àti bàbá yẹn ti ṣe súnà bídí àárín àlọ́ ti rìn bẹ́ẹ̀ ló ti jẹ kótó ànábì sallallahu alaihi wa sallam ó ní kẹ́ ẹ máa wọ àwọn àlìjẹ̀míjẹ́ wọn ní ìran mẹ́ta ni wọn sàlátàtú àsùnà ìpè mẹ́ta ni wọ́n pín nípa dídá wọn àti bí wọ́n ti máa mú káàkiri àti bí tí wọ́n máa sáta fi mọ pé báwo ni wọ́n ṣe jẹ́ gàn ń bọ́lá máa wá wọn sí. alákọ̀ọ́kọ́ fọ̀sí ń fún yẹ fíru fílẹ̀ àwa ó ní kan nínú wọn ìfẹ́ alákọ̀ọ́kọ́ ó ní máa fò nínú atẹ́gùn. ṣe àwọn kan jẹ́ pé abátẹ́gùn fò làwọn jù irú wọn làwọn amárin irú báyìí wọn làwọn tó bá ànábì Sùlẹ̀mánù sọ̀rọ̀ pé òun gbé wa sẹ̀mọ̀ pé nínú atẹ́gùn ọlọ́ni ó ti dé lẹ́ẹ̀kan náà wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ti ń fò nínú atẹ́gùn àwọn ará kan ni àwọn eléwọn ni wọ́n máa ń rìn kiri àwọn òṣèbù wọn ò láàyè kankan wọ́n ti débi kan ó lè kó ń bẹ́ ó ti lọ bòmí torí pé ó ń kò kiri ní atẹ́gùn ìran àkọ́kọ́ nù. ìrẹ́lẹ̀ kejì. wàfíńkún àyàtún wákìlá. wọ́n bẹ́ẹ̀ náà wọ́n tó jẹ́ sí pé ejò àtajá ni wọ́n. Eh, ejò àti kíni. àtajá. ẹ wá wá jẹ ẹwé jù ẹwà àwọn Yorùbá ọlọ́run kọ́ sàmójú kúrò fún wa ẹ̀ma lọ́mọ ń ṣe ìrànà ọmọ yìí nìkan máa rẹ̀ ti jẹ kò sí mímọ̀ sí ìrànà káàkiri àwọn bó ti jẹ bó ti jẹ bó ti jẹ kújẹ anábì wa alẹ́ sọ́lá àti wàsálàm tó fi jẹ́ pé wọ́n ní ee wọ́n ní ẹnìkan gbọ́dọ̀ jẹ jù àwọn kò sí ìrìn ìjò kankan tí wọ́n gbọ́dọ̀ jẹ tí ìbá ti tẹ́ bá ń sọ̀rọ̀ ìjò náà mi ọ̀rọ̀ sí ti bẹ lórí eléyìí náà ìjò kí ni

orí ojú ìṣègbè ee tó bá ti lọ lórí ọká kí lọ mọ̀ pé ọ̀hún sọnù nù ọ̀fẹ́ jẹ́ kó lọ́nù nù ó sì lé fúdú ọká sí nǹkan kan kọ́ mọ̀mọ́ lálàkálà náà padà ó sì lé fi sí nǹkan kan kíkẹ́ ọjà padà torí pé ọ̀tá rẹ lọ fẹ́ lò ní wọ́n sọ fún ọ pé ìran nínú àdè wà á sọ fún àǹtílẹ̀ pé àdìjẹ ní ìpìlẹ̀ rẹ ni pé ọ̀tá wa ní ti àti tó bá jẹ́ múmi láàrin wọn ti pọ̀. ejò ọmọ nínú àwọn ìran ẹlẹ́ẹ̀kejì àtajá òbí jẹ́ pé àti ìlú àtajá nínú nǹkan tí sẹ̀rẹ́ ìsìláàmù tó fojú rí náà tajá tí ọba ní kọ̀ǹdíṣàn èèyàn gbọ́dọ̀ máa tajá ó sì gbọ́dọ̀ jẹ́ ẹgbẹ́ àwọn tẹ́ ń jajá lẹ́gbẹ́ àwọn olórìṣà ayé ẹgbà kan yìí tí ọba wò wọ́n tí wọ́n fẹ́ bọ ògún tí wọ́n máa fi bọ́jà máa ẹ̀yìn kí ló mọ ògùn sí èṣù ni àbí èṣù ìdí nù èṣù lájá náà wọ́n di pé ẹranko tó sún méjì jù náà lájá òun làwọn fi bọ òrìṣà wọn. tó nípa báyìí ẹran náà kejì mi ẹran náà kẹta. وَمِنْهُمْ يَحُلُّونَ وَيَضْعَنُونَ ẹran náà kẹta wọn náà wọn wọn kà máa ń rin kiri ju wọn yàhùlónà wọ̀yàhùlónà wọ́n lè gbà àkóso gbogbo báyìí fún sígun wa bíi fúlàní wọ́n lè gbà díẹ̀ wọ́n tún kúrò wọ́n lè lọ kí wọn wọ́n lè kó Nàìjíríà Pakistan yahuluna wa yada'anun wọn a máa sọ̀kalẹ̀ wọn a sì máa kóra wọn a sì máa kúkú èyí pé wọn ṣépù ìran kan tó nù mẹ́tẹ̀ẹ̀ta dáná ní sọlá ìfọ àná sọlọ bá ọrùn ayé wọn. nínú ìwà ayé mi ni wọn sọ fún wa pé wà á kọrí. wà á kọrí. wàhásílẹ̀ àrùn. ó ní bẹ́ẹ̀ nù wọn tó jẹ́ sí pé nígbà tí wọ́n dárúkọ ajá ọwọ́ àná àlùjẹ̀nù tó ga kẹ̀kẹ́ wàhásásù àrùn àtàwọn kòkòrò tí máa olóró nǹkan kan tí máa rìn kiri ilẹ̀ fàyàwọ́ tàtàǹsàkọ àwọn tí máa ìkàmọ̀dù àwọn àṣàràtù àrùn àwọn nǹkan tí máa fàyàwọ́ kéékèèké wọn bẹ̀rẹ̀ wọn tó yẹ kí jìnnà ni wọn. Ànábì wa sallallahu alaihi wasallam àwọn ẹni sọlọ àyè fún wa ẹnu nìkan ọgbà láti máa sọ gbogbo orílẹ̀ tí bá ṣe pé a rí ń ta àfẹ̀yìntì báyìí pé a ah, ẹni tọ́lọ́ ń fún yìí ló dúdú kalẹ̀ fún wa yìí bó dẹ̀ ṣe rí náà ni. ṣèpínlẹ̀ Yorùbá gbogbo nǹkan ẹ̀rọ àwọn náà máa ń kà mú yá àbàmì ni tí a bá ti pè nǹkan lábàmì ìtumọ̀ Yorùbá ni pé kì í ṣe ẹ̀mí rẹ̀ lásán jínù nù àbàmì ẹran lẹ́ran wọn àbàmì kìnnìkan ní ìtàmì náà ni pé jínù náà kíkọ́. yàtí rò fi hàwá ayi makana rufi ni hawa. ìtumọ̀ ìran alákọ̀ọ́kọ́ta sọ̀rọ̀ ẹ̀ka ni ó ní pé àwọn ìran àlìjẹ̀nù tá a sọ pé wọ́n máa ń fò ní atẹ́gùn ni pé inú atẹ́gùn nílé wọn ni pé wọ́n yìí dún lẹ̀. Fíhi Anabiya Alẹ́sì Sàkúrò ní àwọn ìwádìí ìbílẹ̀ kan wá fẹ́ wá ń bíbà yìí wípé nígbà tí wọ́n ní àwọn ìran àlìjẹ̀nù kan wà fẹ́ tún nu atẹ́gùn lọ́wọ́ wọn ìwálẹ̀ yàtọ̀ ìrọ̀sẹ̀lẹ̀ hàwá dáàmà rìn lọ́nà òfin rẹ̀ fẹ́yìn inú atẹ́gùn ti máa rìn kì í fẹsẹ̀ kalẹ̀ kì í fara kalẹ̀ ìyẹn fi yọ ayé pé àwọn àṣẹlẹ̀ ká máa ṣẹlẹ̀ káà máa ń tí wọn náà ṣe máa ń ṣẹlẹ̀ nínú àwọn àṣẹlẹ̀ káà máa ń rí ni pé àmọ́ ẹ rí i pé tí atẹ́gùn bá ń fẹ́ nígbà míì yọ máa gbélé yọ máa wúgi yọ máa wú yọ máa gbogbo nǹkan yọ máa òpó náà dáadáa yóò wò lẹ́wọ̀n àmọ́ yanu ah igi àràbàtà irú atẹ́gùn òwò lọ́wọ́ awúwo báyìí kí sátẹ́gùn là hàn nǹkan bẹ́ẹ̀ èyí tí ó fẹ́ ń dé oní ìtọ́ fẹ́ jù bẹ́ẹ̀ lọ etí tí ò gbélé ìtọ́lọ́ra fẹ́ wẹ́rẹ́ lánàá àbí ìjẹta etí tó wá gbélé ń tiẹ̀ ọ̀fẹ́yọ̀ ikú kì í sátẹ́gùn gangan ní ń gbélé kì í sóhun gangan ní ń gbé igi ìtọ́lọ́wọ́n ọba dá sílẹ̀ jíjìn kan náà wà lùjẹ̀ olóṣèkínú oní ṣiṣẹ́ ni tó jẹ́ sípò wọn sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n máa ń sọ ní àdúrà pé kátẹ́kùn bá ti ń fẹ́ ọkọ̀ wa ní dáhùn máa ń allahumma allahumma. إني أسألك خيرها وخير ما فيها وخير ما أرسلت به وأعوذ بك من شرها وشر ما فيها وشر ما أرسلت به أه، كما هو نوع ثم أدعو كان في صلى الله عليه وسلم هو الناس يقولوا ما يشتغل ما تنفع ونبي ولون مكيوبا صلاة كوني بي ntọ́fọ́ pé tọ́ba sọ pé àhóòzù àhóòzù yìí oní ọ̀rọ̀ wà nígbà yìí tọ́ba sọ pé àhóòzù ó ti kó ná bo àlìjànú ó ti lù ní nǹkan ó ní wá àwọn ọyẹ kí gbogbo wọn mọ wo àwọn nǹkan wọ̀nyí ló fi jẹ́ sí pé bọ́ba ti kẹ́kọ̀ọ́ ìsìlámù síwájú tó bẹ́ẹ̀ ló ti gbádùn ìsìlámù yìí wọ́n bá ti fà sẹ́yìn tó bẹ́ẹ̀ náà ni ìfà ó sì bọ́mọ ẹ lọ́wọ́ tó. قل وأعوذ بك من شرها وأعوذ بك من شرها wàṣàbí máa fi hà. àwọn ọgbọ́ wàṣàbí máa fi hà ibi tí sírù wà ní àwọn àwọn àfáà ní màmá fi sírù àwọn àwọn sálàfù jẹ́ máa rí bẹ́ẹ̀ lọ́jọ́ káwọn náà wí wọn Yorùbá máa ń pè àṣírí ibi táṣírí wà ní àwọn olùdíkà ní ìṣàbí hà mo ń fi wọ́n lọ́wọ́ bá wá sọ́ra kú níbi aburú atẹ́gùn wàlẹ́kẹ́mẹ́ wàṣàbí máa fi hà. wàṣàbí ti mẹ́ nínú atẹ́gùn kí ni bẹ̀rẹ̀ atẹ́gùn ìran àlìjẹ̀ náà àkọ́kọ́ tà ń túmọ̀ fún wa pé àwọn káwà tẹ́lẹ̀ tí wọ́n máa ń fò nínú kí ni ìlú atẹ́gùn wàṣáré máa fi hà tí wọ́n ní wàṣáré máa orùsí. wàṣáré máa orùsí láti. àfi máa ń sọ náà àdúrà Yorùbá fún ọmọ sọ pé atẹ́gùn burúkú ọlọ́mọdé ọ̀fẹ́ lù wá kì í satẹ́gùn ìtàǹfẹ́ yìí tó bá jẹ́ pé atẹ́gùn burúkú bá fẹ́ lù yẹn kì í satẹ́gùn mọ́ nǹkan kan kó lè bá a máa jẹ́ àǹfààní fún wa ìran àkọ́kọ́ nù tánàbí sàlàyé fún wa sallallahu alaihi wa sallam ìran náà kéjì. àjò ajá àkekèé kúkúrú lẹ̀ tí máa ń ṣe ìrìn àṣùtà kankan tàbá wò dáadáa láti fi gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a dárúkọ mẹ́rin tá a dárúkọ yìí àwọn ẹranko kan tó jẹ́ sí pé wọ́n á rí pé àwọn ọ̀dàrúkọ àwọn ẹranko tó dára náà ẹranko tó màálù ràkúnmí àbí ewúrẹ́ àgbò wọn sọ pé ọwọ́ inú àlìjẹ́ nù wọn sọ pé ọwọ́ inú àlìjẹ́ ọwọ́ inú àlìjẹ́ nù wọn sọ bẹ́ẹ̀ fún ilé ìjẹ́jẹ́ ká máa mọ̀ wípé àlìjẹ́ nù fún ara rẹ̀ àwọn ẹranko tí wọ́n fi wọ́n wí láàrin ẹranko sí ọ̀dà ṣéjò dà àwọn ìwà náà máa pa lórí pé àríta gidi ní kíni ẹ̀ parí ẹ̀ ìjò yóò bọ́ sí lẹ́mọ̀ọ́ àríkàgìrì ní kíni ìdíkejì àti nǹkan rí ni ẹ̀ máa ta gìrì sí àfà ẹni tó bá rí one thousand naira ní ìdí ọ̀ta gìrì ọwọ́ rẹ̀ ní ibi ha alhamdulillah ẹ̀rín ni ó gbẹ̀kẹ́ rẹ̀ mọ̀kẹ́rin fún ní wà wà wà mọ̀kẹ́ fún ní nǹkan ọwọ́ àtọwọ́ bá kú ọwọ́ àfẹ́jù jáde báyìí fún ọ kí ló ti àfà kí ló ti àfà àfà òní ẹtí tí ọ sá lọ gidigidi àbójú ọgbà ọ ní dúró nǹkan rí kọ́nù tí nǹkan bá ti jẹ́ nǹkan rere ẹ̀rí pé àyàn balẹ̀ láti lọ mọ̀ tó wáyé sí pé nǹkan tí ó da ni aláwọ̀ ní balẹ̀ mọ́ tàjìrì ni ẹ̀rí pé gbogbo nǹkan tí ànábì àríṣọ́lá tó sẹ́lẹ̀m tí wọ́n fi wé àdáni ọwọ́ àná àlìjẹ̀mí ẹranko tí ó da ni wọn àkọ́kọ́ ejò ẹ̀yà bọ́ ẹlẹ́ẹ̀kejì náà ajá da àbá àwòrán ẹ̀gàn wẹ́nú ẹ̀ tọ́ wẹ́nú ajá tẹ́ máa bú ọgbẹ́ ẹnu rẹ bí ẹnu ajá wọn náà bẹ́ẹ̀ ni ọjà ṣe rí makhluk khalqan jami'a ẹ̀dá dáadáa ẹ̀dá tábùkù ń bẹ̀rẹ̀ rẹ̀ ló fi jásí pé ìrìn rẹ̀ gan ọ̀dá imú rẹ̀ máa ń somi ní sáásáá ayé ẹ̀ ló ti máa somi kò lójútì tọ́ba ti ní ẹ̀dá sára ó jẹ́ kó o ti mọ̀ pé ẹni àbùkù nù ni tó náà wà ní jẹ́kọ́ máa ta hàn báyìí ẹ̀bọ́ bá tó dáa náà lọ́rọ̀ bá ń pé wọ́n ti ọmọ yàrá bá lẹ́mẹ̀wá ni ọmọ yàrá bá síta lẹ́mẹ̀wá. ملاحظات لم يذكر لم يذكر هنا حيوان لم يذكر هنا ويدل ايضا على ان العداء بيننا ويدل ايضا على ان العداء بيننا وبينه شديد نعم. اذ لم يكون الا من حيوان يؤذي بني ادم اليه tí آه يعني tá ń sọ yìí tí a pè ní hayat ejò ajá nǹkan kà kéèké ń bẹ́ẹ̀ náà wà lè jẹun ẹ̀kọ́ ńlá lọ́jọ́ tí ń bá láàrin àwọn ọmọ ènìyàn àti àdìjọ nù ó ti kínú lè kí n kà ọlágbára. ètò tí wọn fi wí ẹranko tí máa ń ṣe wá láǹbàá tí wọn lọ gbẹ wọn lọ ẹranko tí máa ń ṣe wá láǹbàá ẹranko ṣe wá ń gan èyí ẹranko tí wọn wí gan a tọba lọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sáfì àgbà torí pé ó lè kọjú jọ lẹ́ẹ̀kan náà agbára rẹ̀ ọ̀ka tọba yí rí tí ọba yìí yóò ṣe tí ó ṣe àbí ẹ̀kọ́ àfa yóò dára ṣe ẹ̀pá ló fi bàjá ní àbọ̀wọ́ kó tó bẹ̀rẹ̀ ó ti ṣe tí ó ṣe ń tẹ̀. òun gán sì ó lè fò mọ́ àbí òlè bẹ́ẹ̀ máa ló fi jẹ́ sí pé bá a bá rí ìsíkì ìsáàdìjànú gánú àwọn ẹranko tá a mẹ́ńṣẹ̀ yìí

ويدل أيضا على أن سورة الجن غالبا لا يكون إلا سيئا ممكنا بين eléyìí náà tuntun yọ ipe n tẹ́ ń pè ní àlìjẹ̀nu àwòrán ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà tẹ́ ẹ bá rí ká nípa àwọn èèyàn bá rí wọn ẹ ń bá àlìjẹ̀nu yọ mọ̀ pé àwòrán àlìjẹ̀nu yìí sábà dà torí bí ẹranko tí wọ́n fi wọ́n wí láàrin yìí kí ẹranko rere ẹranko tí ọ̀dà ni ló fi jẹ́ sí pé bí kọ́ máa rí kọ́ máa rùn àbí kọ́ máa dẹ́rù bàyàn òbí jẹ́ pé tá a bá dé àárín ọ̀rọ̀ padà padà níwájú a máa ma bí àwòrán àlìjẹ̀nu ṣeré ní Khalid bin Walid wọ́n bí aláwọ̀ tààrà àánú nígbà tí ànábì ọ̀nà pé kọ́lọ̀ pa kọ́lọ̀ wó sàkàtì mẹ́ ní kọ́rì ànábì wa sallallahu alaihi wa sallam wọ́n sọ wọ́n ṣe hikaya wọ́n gbà wá bí Khalid bin Walid ti bá òsàn yẹn fa ìjàgbá jáde sí Abdul Walid ó mú balẹ̀ wọ́n mú balẹ̀ wọ́n sì ròyìn bó ṣe rí fún wa Ànábì sallallahu alaihi wasallam ó lè ṣàlàyé fún pé ẹni tó rí náà òun ni sínú tó dúró ní àárín so àwòrán ìdààmú kì í ṣàwòrán sí ìyàmá rí tọ́da náà. ìdí sọ́ra fún gálí ti wọlé ayé wọlé akọ́rọ́ ti já lẹ́yìn sàmúrò kó máa fi yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ torí pé gbogbo ẹranko tí wọ́n ti wọ́n máa ń wá tí wọ́n máa ń gbé àwọn tó yẹ pé ọwọ́ àná àdìjẹ́ náà yìí á àwòrán wọn kìí ṣe ń tọ́mọ ẹ̀dá dámà láìkì tààfẹ́ràn àmọ́ ń sá fún wọn náà. wà á ta àfihàn sọ̀rọ̀ láti ìjàrí yàtì wà á sọ̀rọ̀ màálù ẹ̀yìn ìdàgbọ́. náà. anna hun láyà tuntun na ṣàkóso ní ìdá hàbí àmà ìlà ìdàkánà ṣèlérò. ṣèlérò. ṣèlérò. wọ́n ní kódà láwùjọ wa gan tẹ́ máa pèèyàn nìkan lórúkọ àwọn ẹranko mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí a rí i pé kì í ṣòro ìgbọ̀dá ẹ máa ní ọkùnrin tẹ́ ń bá sọ̀rọ̀ lánàá àbá ọkùnrin tẹ́ ń bá sọ̀rọ̀ lánàá ejò ni o hmm. ṣé ẹ bá sọ̀rọ̀ lọ́la padà ẹnu pa àbúrò yẹn ni bá a àwọn èèyàn gan pẹ̀lú kanú àwọn ẹranko yìí àwọn èèyàn máa sábà ọkùnrin tẹ́ ẹ rí lánàá yẹn a ajá ni obìnrin yẹn ajá ni o bá ti bàjẹ́ ní scorpion kì í sí ẹ sọ pé ọkùnrin yẹn akéèké yìí o èèyàn burú ló jẹ́ káyà ó fi yá wípé gbogbo àwọn nǹkan wà wọ̀nyí nígbà bá ronú dáadáa èèyàn máa mọ̀ pé àdìjànú ìsìnkú rẹ̀ wọ́n yìí sí ìyẹn àwọn ìṣe ẹ̀dá gidi àbáwọn tó bá jẹ́ múmi láàrin wọn nìkan. wàtí fún ìyá ìlú náà wáyé gbàánù ní madina ti ìlà ọ̀họ́rọ́ nínú ìlàyà ìlà ọ̀họ́rọ́ ìdáwọ̀lá ìlà àkọ́kọ́. eléyìí ni ìrìn ẹlẹ́ẹ̀kẹta pé àwọn èèyàn dúró lẹ́sìn gbébi kan wọ́n máa lọ bí kan bí wọ́n ti ń kó bí kan wọ́n máa lọ bí kan wọ́n máa ṣìkiri ju àwọn aláṣìkiri náà làwọn yẹn ń jẹ́ eléyìí wàá bẹ yẹbi lóka. وهذا يدلك إلى مخاطبة الجن بنا في هذا العالم. ليه يجي كما ما في الجن أمي سما وقبوا إذا وأنا مسما. أو بنت. يا رب أكو أنا بين أتكم. أو أنا شيء ما أتكم. أبي أتنساري أو أتنساري أتكم ما يا. especially ọlọ́kadà àbí àtúnmọ́tò náà bọ́ba ti sáré tó bẹ́ẹ̀ ló ti máa fi wájú kó atẹ́gùn tó àwọn kẹ́sì ń bẹ́ẹ̀ bó wá ẹni táàtì wá kọlù wọn wọ́n ti pọ̀ àwọn kan bẹ́ẹ̀ nù ìyẹn yóò ti ká máa mọ̀ pé àárín wọn dáwà àárín wọn inú wọn wọn rọ kiri káwa gbogbo bí àwa ìtọ́wà náà atẹ́gùn ìkànnì ẹlẹ́ẹ̀kejì àwọn kan wọ́n di àwòrán ẹranko bó láti wá mọ ẹranko yìí fún ilé ìlàlì jẹ̀rẹ̀ lára ilé wọn láyé ọwọ́ àbáwá padà àwọn ẹranko náà dẹ̀ ní àmọ́ rájá bọ́ọ̀ bá sì ní òun sì ládùúgbò rẹ̀ bí òun sì ládùúgbò rẹ̀ tó rí yọọ máa gbóhùn ẹ̀jọ́ máa kí níbi kan ẹ̀rí bó láti fẹ́ẹ̀ ṣe ẹlẹ́ẹ̀kẹta òun náà làwọn tẹ́ni wọn ò jò níbi kan wọ́n dà lọ káàkiri tó bá nínú ilé tí ní àdúgbò rẹ̀ o kọ̀ọ̀kan jẹ̀ nù kí ló fi yọ fáwọn tó wà ní ìsàlẹ̀ lọ́nà lánàá wọ́n kó bọ̀ àbí lónìí ànábì sọ fún wa sallallahu alaihi wasallam pé àwọn kan wà wọn ìdúró nbì kan wọn bá ṣí káàkiri láti ọ̀hún sọ́hún láti tààrẹ sókè náà. أنهم يعيشون في مكان لمدة قصيرة ويرحلون منه بعد فترة إلى مكان آخر وهذا يدلك إلى مخالفة الجن بنا في هذا العالم وقد ورد أنهم يسكنون في البيوت التي ليس فيها أحد ẹwà ti lè kápá dáwọn yàrá gbé bẹ́ẹ̀ àwọn ẹ̀rí wà fún wọn máa ń gbé bẹ́ẹ̀ wọn gbà bẹ́ẹ̀ wọn mú yàrá lọ́n tí wọn rìn àjọ àgbà délé wọn máa ṣeré lọ́njà gbogbo ilé ọkọ̀ pété ẹ̀jẹ̀ bíldìn kan kẹ̀kẹ́ wọn ni àwọn kan wà níbẹ̀ táwọn gbé bẹ́ẹ̀ tiwọn. wà sí ìsàlẹ̀wà wọ́n tún máa ń gbé gbogbo bí tó bá jẹ́ bí bí bí tá a bí àwọn bí ọgbà ọgbà oko rẹ tó fọgbà yà kó àwọn wọn gbé bẹ́ẹ̀ wọ́n kù ń ọ̀sà lóko ọba lóko ọba wọn mo làwọn fẹ́ yá àti ká múra ẹ̀sìn ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ọ̀nà lọ́ba. bali iná ojú na sukuna a máa ti ni wọn ti wọn yóò yóò lọ́bọ̀ jẹun lọ́ba fẹ́ jẹun kódà lọ́ba tó pàdé ìyàwó rẹ ẹjọ́ máa jẹ́ ni ìwọ nìkan kọ́ ń báyàwó kọ́ ń báyàwó ẹ̀ ṣe sọ́ọ̀ bá ti ṣe ń tọ́yẹ kó o ànábì lọ́kọ́ wa gbogbo eléyìí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ eléyìí náà bọ̀ wá sáàtì máa ma bú láti bọ́ kó ní gbogbo àwọn àwọn nǹkan yẹn náà wàtà yá ti dáàbì yá ti dáàbì وقوي أمره قالوا عفريت والجمع مع فريد لا لا كفى هنا أيهما سبق الجن الجن أم إبليس نعم إذن يواجه جنبي ألا كفى نبقى جن يقول سعيد nínú àlìjànnú àti iblis sẹ́mọ̀ pé nígbà tá à ń pàtàn tọ́lọ́wọ́n bá القرآن pàtàn iblis fún àyínlá táwa ni ọ̀gá dání àkọ́kọ́ ṣé iblis ni wọ́n kọ́kọ́ dá kó tó lè gbé wọ́n dáhùn àlejò ní òkú gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́kọ́ dá ànábì wa Adam àríṣọ́ra àṣọwọ̀ sẹ́lám kí wọ́n tó dá gbogbo àwọn ẹ̀dá yòókù síbẹ̀ lórí and then kí lọ́fà tó fi jẹ́ pé iblis gba champion ma gbogbo wọn lọ́wọ́ kánípò nǹkan ni wọ́n kọ́kọ́ dá kánípò nǹkan kọ́kọ́ dá sẹ́wọ̀n tó sì wàhálà àáfẹ́ ẹni àkọ́kọ́ náà lọ́gà àlèmọ̀ orí báwọn àtúntà náà ò torí pé ìwádìí ìjìnlẹ̀ tó ń bọ̀ ọ̀padà lórí ẹ̀ náà kí ló fà á sí jinnu ni wọ́n kọ́kọ́ dá àbí iblis iblis ni ṣèkọ́n tá a mọ̀ sí ṣèkọ́n àti pé ọ̀nà bó ni iblis gbà di ọ̀gá lórí àwọn jinnu. وكيف صار سيدا يقال كما يقال في الملائكة فجبريل عليه السلام هو أفضله بين عصا أنت ليه نجي عصا وجبوا سيكاسو أجب أن نمسي سلايني مع àti bí àlùkùránì ti jẹ́rìí nípa àwọn màláíkà pé Jibril lọ́lọ́ láti bá àwọn màláíkà Jibril lọ ga gbogbo àwọn màláíkà ọlọ́run tẹ́mọ̀ pé níta fẹ́ bóyá níbẹ̀ ni pé ṣé Iblis ni wọ́n kọ́kọ́ já wọ́n tó dẹ́gbogbo jínú yòókù and then ọ̀nà bu ni Iblis gbà tó fi di ọ̀gá lórí àwọn jínú torí kò nàgá àwọn àlùjànnú padà náà wọ́n wá ní kátó lè sọ̀rọ̀ nípa eléyìí èdè ká ọjọ́ bí ẹ̀rí ṣe fi yé wa yí pé Jibril lọ lọ́lá jù láàrin àwọn màláìka náà abẹ́nìkan wà tọ́ka pé Jibril lọ́kọ̀ náà àwọn tó tó ààrẹ Jibril lọ́gá àwọn màláìka náà lẹ́yìn ìgbà náà. wàlá yọkọ lè ní ahu awúwárù mẹ́rin kó lè mọ̀ ní ẹ̀rọ màláìka. ẹnìkan wò lè fi gbogbo ẹnu sọ yí pé Jibril lọ kọ́kọ́ dá náà màláìka torí pààrẹ́ rè fún ibi Jibril lọ́lọ́ kọ́kọ́ dá náà màláìka ṣùgbọ́n òun sì ní kíni ó ní kí ni ó ń lọ gá wọn ó ń lọ gá wọn ọlọ́lá jùlọ ọlọ́lá jùlọ àárín wọn. bẹ́ẹ̀ náà ni a ti gúnlẹ̀ mbẹ́ ní ìsìn mọ̀kọ́ dín màá láwọ̀ fọ́nù. ẹlẹ́ẹ̀kejì wa innama warada. wa innama warada fi insa annahu ahlam zilins anahu adam alayhi salam. ìyẹn ẹ̀rí tá a rí ni pé ẹni tọ́lọ́ wọn bá kọ́kọ́ dáná àwọn ẹ̀dẹ́ ènìyàn òun náà nàbẹ̀dù adam alayhi salatu wa salam wa ma azalik. wa ma azalik muhammad sallallahu alayhi wa sallam huwa afdalu. tó ń ti bẹ́ẹ̀ bí adam ti jẹ́ ní àkọ́kọ́ tọ́lọ́ ń dáná àwọn ẹ̀dẹ́ ènìyàn kì í sùn lọ́lọ́lájú ní àwọn ẹ̀dẹ́ ènìyàn tá lọ́lọ́lájú. anábìwá muhammad sallallahu alayhi wa sallam. Naam, nàkún nípa ìdílé àṣàrò yìí. A máa fi gbogbo ẹnu sọ wípé ẹni tó wọ̀sù tó bá àdìjù nínú gbogbo àwọn àdìjù ẹ̀nu ó ní kíni? Ìbílẹ̀. Ó ní ó ní ó ní kájú. Ó ní àdáwò jù láàrin gbogbo wọn. ولكن لا يلزم من كونه أشرهم أنه أول مخلوق من الجن. وأنا أقول لك بابا يكون لو لو وسجل لو جاكو بروج لا أنا ولا جن كلا كون أنت لو باكو كدا هذا كلا ما تأتي ما sọ́nà ọlọ́run kọ́kọ́ dá abúnkọ́lọ́run kọ́kọ́ dá ọlọ́run ọba ṣàlàyé ẹ̀fọ́ ṣùgbọ́n ta ló burú jù láàrin wọn ta ló fẹ́ ìbílẹ̀ náà ànábìwọ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ kó ń kọ́ lọ́lájú anábà muhammadu ní ọlájú sallallahu alaihi wasallam ẹgbẹ́ mi jẹ́ sí pé màláìka jibril ó ń ní ọlọ́lájú láàrin àwọn màláìka tó ń ti bẹ́ẹ̀ àmẹ́rí tó sọ fún ayé kí òun lọ́lọ́run kọ́kọ́ dáná àwọn màláìka náà eléyìí ni ìwádìí mímọ̀ ìjìnlẹ̀ ti ẹlẹ́kẹfà ẹlẹ́kẹje mabhas مبحث الفرق بين اسم ابليس وبين اسم الشيطان ابليس اسم خاص لسيد والشيطان اسم عام لكل جني كافر بين ويدخل في ذلك سيده إبليس ويدخل فيه أيضا كل مخلوق تشيطن أو تشيطن أو تشبه به ولذلك ولذلك لو قيل لك أيهما أكبر عند الاستعاذة الاستعاذة لله من الشيطان أم من إبليس فقل الأول أفضل وهو الذي لأنه الغالب في الاستعادات الشرعية نعم إليه وجاء ودي دلالات ألاك يجي هنا نقول كيف يقسم لنا نوقع إبليس أتوقع شيطان nígbà bá ń pèrè kòkò ẹ̀yà bá ń pèrè àgbò ká sì máa pèrè kòkò tá a fi ṣe mẹ́rọ ṣe pàtàkì torí a máa ń sọ̀rọ̀ Iblis táàjì ń sọ̀rọ̀ ṣèitán ní láti mọ̀ kí ni ìyàtọ̀ tí mẹ́rin orúkọ Iblis àti orúkọ àṣẹitán ìdáhùn ni pé Iblis táwọn nì òun náà lórúkọ gẹ́gẹ́ bí bí ọ̀gá pátápátá àwọn àlìjẹ̀nù ti ń jẹ́ ọ̀gá pátápátá nínú àwọn àlìjẹ̀nù ti ń jẹ́ òun náà ní Iblis ṣùgbọ́n ṣẹ̀gbọ́n orúkọ tó kó gbogbo wọn sínú ni ó kó kèfèrè sínú ó kó àlìjẹ̀nù kèfèrè sínú ó sì kò má kò sí àlìjẹ̀nù mùsùlùmí níbi orúkọ ṣẹ̀gbọ́n gbàgbọ́ yìí báyìí orúkọ jinnu ló kó àlìjànú kèfèrí àti mùsùlùmí sínú ṣùgbọ́n tó bá ti pé ṣàìtàn orúkọ àlìjànú nìkan tó jẹ́ ti kèfèrí nìkan ní mẹ́mẹ́ ìyẹn fi wáyé pé ṣàìtàn nìsín a máa lò fún jinnu tó jẹ́ kèfèrí a tó máa lò fún ìbílísì tó jẹ́ ọ̀gá wọn so láàrin ẹbẹ nù àwọn ènìyàn láti wo nǹkan kan gbogbo nǹkan tó bá ti wá sí bí ṣàìtàn tó bá ti bí ṣàìtàn yálà ènìyàn ni o àbí ẹ̀dá ọlọ́run kankan tó lọ́wọ́ bá dá ni o a máa pe nǹkan náà ní ṣèǹtọ́n ṣùgbọ́n àgbọ̀dọ̀ pè ní ìbílísì torí pé ó kọ special name lọ́jẹ́ fún ọ̀gá pátápátá torí délé yìí tẹ́wọ́ wá duwálé rè pé tábà bẹ́ẹ̀ ti a'udhu billahi minash shaitonir rajim tábà bẹ́ẹ̀ ti a'udhu billahi wa ìwé lọ́yẹ ká máa ti jù sí ká máa sọ pé a'udhu billahi min iblisi al-la'in at-tarib ká máa sọ pé a'udhu billahi minash shaitonir rajim ìdáhùn ni pé gbogbo nínú sẹ̀ríà nínú ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì àríṣọ́lá àtọ̀wọ̀sẹ̀lám àwọn ìsìáàdà àwọn òbílẹ̀ àwọn òbílẹ̀ ìta àmà ìṣe tó wáyé ń ti ṣe ìtọ́rọ̀ rẹ̀ jìn ní àwọn àyà alukùránì tó jẹ́rìí ti sọ́tọ̀ alẹ́ mọ́ àyà 36 òní pé. wàyí ní sàmúlẹ̀ ìtura mọ́rùn وإني أعيدها بك وذريتها من الشيطان الرجيم يا تبي مريم مريم نعم صلى òní sọ̀rọ̀ pé ẹni tó máa tó ní wàhín ní wàhín ló ha bí káwa lórí yẹta ha. mina ṣaitan rajim. òmìnira ìdílé ṣe rajim mina ṣaitan ṣaitan ni wọ́n lò. نعم نو سورة النحل بكنا فإذا قرأت القرآن فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم يعني من الشيطان الرجيم يعني من سورة فصلت بعد فيه وإما وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم Àmújáde ń bẹ̀ ni pé nǹkan dára jù fún wa, kò náà ní pé ká mójútó mímọ̀ ṣe ṣíṣe àádà pẹ̀lú ìtọ́wànú Nasu Quran àti ìtọ́wà látọ̀dọ̀ ànábì wa sallallahu alaihi wasallam. Torí pé màdá sọ pé ìbílísì lórúkọ ṣètọ́nù gangan fúnra rẹ̀. Òun náà ti la jù nínú àjọ àwọn pé a'udhu billahi minash shaitanir rajim. Òun gan nọmba wà ń ta àwọn ìwé pé sí ká máa sọ pé a'udhu billahi min iblis ar-rajim àwọn àgbàgbà pé ká padà síbi tí ó wà rádà nù kitab àti nù sunnah nabi alayhi salatu wa salam ó náà ní ká máa pé a'udhu billahi min ash-shaytan ar-rajim a'udhu billahi as-sami' al-alim min ash-shaytan ar-rajim a'udhu billahi min ash-shaytan ar-rajim wa'idhuka billahi min ash-shaytan ar-rajim wa'idhukum billahi min ash rajim ìyẹn ní ká máa lò. nà ìwádìí torí àkókò ah. eléyìí gún díẹ̀ bí a ti lè parí àbá ọ̀yà owó díẹ̀ káwọ́. nínú wàlẹ̀ àbíyá. ìgbéyàwó àárín yẹn gùn díẹ̀ bóyá a fẹ́ stop láàrin torí ìwádìí ìjìnlẹ̀ ti lẹ́nu bíbá tó jẹ mọ́ àwọn àlìjẹ̀mú àìgbọ́ àlìjẹ̀mú àtàwọn ànábì ọlọ́run náà la fẹ́ gbéyàwó bẹ̀. ṣe pé a ti mọ àlìjẹ̀mú àtàwọn màláíkà àwọn tútàwọn ànábì ọlọ́run fi àwọn àlìjẹ̀mú pa naam naam ibẹ̀ láti mọ àrà tọ́lọ́ ń fira ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó ṣe fún àlìfẹ́nu ibẹ̀ yẹn nǹkan kì í síbẹ̀ púpọ̀ ṣe kí tí a bá wò ó tí a bá gbọ́ yé tó sì ń bu dáadáa yọ mọ̀ pé áà ọlọ́run gbọ́lá fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam naam so èyí tún tí àwọn ànábì ọlọ́run pa ọlọ́run fi wọ́n pa lórí àwọn àlìfẹ́nu àwọn ànábì tá a kó wá ń bíbáyìí àgbọ̀tí ànábì adam alayhi salatu wa salam agwada nabi wa Dawud agwada nabi wa Suleiman agwada nabi wa Muhammad sallallahu alayhi wa sallam níwájú ìjìnlẹ̀ a tọ̀ lọ síbi àwọn ẹranko tó jẹ́ sí pé ọ̀hún ni wọ́n súnmọ́ èso àwọn ẹran súnmọ́ so a kó bí ẹranko mélòó kan wá nígbà tí ń sọ pé eléyìí fún wa ni pé torí pé níta afẹ́ benefit nínú lecture yìí ni pé afẹ́ lékún nígbàgbọ́ afẹ́ máa gbára ọlọ́run bó ń ṣe pọ̀ tó bákan náà a gbọ́dọ̀ jìnnà sí gbogbo nǹkan tí ń kó báwọn èèyàn tí wọ́n fi ń ṣẹbọ torí nǹkan tí ń sọ àwọn èèyàn dẹlẹ́bọ náà ní nǹkan tí sọ àwọn èèyàn tó ń dídí àná nì lọ́pọ̀lọpọ̀ táwọn afáà fi ń da àwọn èèyàn láàmú ni táwọn aláwo fi ń stop àwọn èèyàn ni nítorí gbogbo àwọn ẹlẹ́sìn míì náà fi ń dààmú àwọn èèyàn bí ah, ayé ti rí sí ọ kìnìkan ti ṣe náà tó o bá ti gbọ́ yí aláàmù ni wọ́ọ̀dù lásán tó o bá ti gbọ́ yí ò ní wàhálà àyèmọ́gbọ̀ yìí nìkan náà ni ó jẹ́ kọ́ máa ṣe bí ojú káàkiri ẹnìkan ṣe háì ẹ̀rù ti máa bọ̀ ẹni tí ò tó tí ò yẹ kó ṣe háì sí ọjọ́ ti ká ìmọ̀ so àwọn àǹfààní tá a jẹ́ níbi àwọn ẹlẹ́ṣọ̀ báyìí nìyí tó jẹ́ sí pé nínú àwọn ẹlẹ́ṣọ̀ tó jẹ́ máa fi dà ó sì jẹ́ mọ́ gbàgbọ́ ìgbọ́dọ̀ nígbàgbọ́ ó tún wá mọ ọ̀nà àbáyọ fún àwọn ìṣòro tá a bá ní nínú ìgbésẹ̀ mọ́rọ̀ bí bá ń sọ yìí náà díẹ̀ díẹ̀ ẹnu ìta àbẹ̀rẹ̀ yìí àti bọ̀ síbi àwọn agbami a máa rí i ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní yíyọ wá sí i ní ìwà sí ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sí lekshọ sẹ́yìn sí kan jáde ní rédíò kìí ṣe bá yá bẹ̀ tààrà ọkàn hadith tan túmọ̀ lọ́nu kìtàbù tawhid ọkàn jẹma ọ èèyàn jẹma ọ̀rọ̀ tá ń pè ní àyínú. àrò àṣe ní asọ̀díẹ̀ ń bẹ̀ ní alákọ̀ọ́kọ́ àti lẹ́kṣọ̀ ẹlẹ́ẹ̀kejì oṣù tó bá náà torí kìí ṣe fọ́ọ̀n tí ọ wọlé tọ́lọ̀ mi àwọn ọlọ́mọ yìí nọ́mbà rẹ̀ gbogbo wọn yàtọ̀ pé ha ah, ẹ bá wa fẹ́ ọ̀rọ̀ yẹn lójú dáadáa ha ah, àti bẹ́ẹ̀ ni pé ẹ bá mi ń súnkókó ní ògbésí ayé ẹ̀rín ẹ dàkùn síbi lẹ́tọ̀rí rédíò lẹ́yìn kó ti mú ẹ̀sìn ẹ̀ gánà sí ọ̀yẹ́ fún nǹkan máa lọ bí lẹ́tọ̀ tí ọ máa wọ ẹni tí ń sọ̀rọ̀ gan báyìí ó fi yá fáwọn èèyàn jìnnà tẹ̀sán púpọ̀ ṣùgbọ́n a tún kì í ṣe bó ó fi dàda ẹnìkan ní máa fi búrẹ́dì múlẹ̀ sí pa yorùbá yín àwọn fi búrẹ́dì kọ́ ló lọ bẹ jẹ ọmọ màbí tó yà sí. ànábì àlè sọlá tó wà sẹlẹm kò sí dábì táyé tẹsán àtàyé dábì táyé dábì táyé náà tí ọkọ wa sallallahu alaihi wasallam. ìwọ tó o bá ń mọ lọ mọ tó o bá sì mọ súnmọ́ àwọn tó mọ tó bá ti súnmọ́ àwọn ó benefit. a lè mọ tó bá jẹ ẹ̀kọ́ tó ń bọ̀ wá padà nínú àwọn nǹkan tí àwọn gbéyàwó ó ní pé àwọn ẹranko tó jẹ́ sí pé àwọn ẹ̀dá ọlọ́run tó jẹ́ ẹranko tó jẹ́ sí pé àwọn tí wọ́n wọ́n ń bá jínú jẹ́ ń tí wọ́n wọ́n bá jẹ wọ́n bá ṣe wọ́n bá jẹ ajá àkùnmí kẹrànpẹ kẹ́tẹ́kẹ́tẹ́ àti gbogbo ẹranko tó bá dúdú gbogbo ẹranko tó bá dúdú eléhùn nǹkan kì í bẹ̀rẹ̀ náà díẹ̀ ọlọ́run bá àjùmọ̀ ayẹlẹ́ta tó máa gbọ́ a ma gbọ́ kí ni àsepọ̀ tí ń si àfiwé tí ń bẹ láàrin jinnu àti ajá ṣe àwọn àfiwé ń láàrin wọn ó ṣe é ti pé ẹ̀mọ̀ ah, ọ̀gá ah, wọ́n ti wá jọ àwọn báyìí pẹ̀lú ni òkè sọ̀rọ̀ àlọ́ wọn náà máa fún gbọ́dọ̀ àǹfọ̀ látọ̀ ni ọ̀rọ̀ ọlọ́run àdájọ́ ni àpò àlọ́ àwọn ti bàtà àwọn èèyàn jẹ́ ń bí agbárin ọ̀rọ̀ àdìjẹ̀nù púpọ̀ tí wọ́n máa kọ́ àwọn lẹ́rú wọ́n máa ẹni tó tó sọ náà lọ sọ fífi ànábì Muhammad sallallahu alaihi wasallam tó lọ́n gan lẹ́nu ká bá tọ́ba ní wọ́n dà sí agbègbè alámìrì jìn láì mú kìtàbà ti súnà lọ́wọ́ òun gẹ́gẹ́ lè kẹfẹ́ rí tí ò ní má tí ó sọ kú sọ jáde sẹ́ni bàbá yìí tó fi jásí pé ìgboro kún fún sọkúsọ nípa jẹ́nu ẹlòmíì gbogbo ajásí lókè àyẹ̀ náà ẹ ṣọ́ra tí bísíǹsì bá ti dàpọ̀ mẹ́sìn kò sí ni yọ́ máa dà yọ́ wà ní wọ́n ti pé business láti dàpọ̀ mẹ́sìn wàhálà bẹ́ẹ̀lẹ̀ ń bẹ̀ yọ parọ́ ntọ́nà òwì yóò kó ṣe ntí ọ̀jẹ́ halal yóò pé halal torí kó ti da business pọ̀ mọ́ ẹ̀sìn torí pé olóhùn fẹ́ ti rúkìá ó fẹ́ jọ àwọn jálàbí náà jẹ́ ẹ̀jẹ̀ òun jálàbí náà yàwó sọ fún fẹ́ fi ẹ̀sìn òun máa fẹ́ máa gbà wọn yàn kúrò lẹ́wọ̀n wọn bá ti máa lọ sílé ìjọsìn míì àfi dúró ní Islam ṣẹ́ni kó ti da business pọ̀ mọ́ ẹ̀sìn yóò kó máa dàrú sọ nípa báyìí àwọn ẹranko tí ajá ọ̀nà tó gbà jọ àlìjànú táwọn agbọ́n fi máa mọ ìròyìn díẹ̀ díẹ̀ nínú ìròyìn àlìjànú àmà náà nínú ẹ̀kọ́ tí a tún máa kọ́ padà nínú ẹ̀kọ́ tó ń bọ̀ padà. jọ̀wárìbù dọ́àbí jíní wà ibẹ̀ yẹn pàtàkì púpọ̀ a fẹ́ mọ bí àwọn àlìjànú ṣe lẹ́tọ́ ní ṣe wíìkì tó. Ah, nítí bẹ́ẹ̀ ní ó tó bí ọ̀nà méjì àbí mẹ́jọ ọ̀lẹ ni wọ́n kí la fi dá wọn àbá iná ni iná máa ti gàrú ni ìwọ náà máa kò náà máa ti gàrú àbí ẹ̀kọ́ tó bá ti dáná báyìí èsì díẹ̀ tó bá ra yọ báyìí ẹ ń bá wà lọ òkè ni má lọ yọọ máa lọ òkè ni wọ́n ti sọ pé gbogbo nẹ́tọ̀ gbogbo ẹ̀dá tá a bá ti dá látara iná ìpìlẹ̀ ẹni pé yàtà kábà ọlọ́wọ́n bá ti ròyìn ṣe ìtọ́nù náà lọ́kùnrin pé àbá wọ́n ṣàkàrọ̀ ó ṣìkàrọ̀ ìpìlẹ̀ náà ni kò ti ga torí pé níta fi dá iná ni iná sì máa ń segin ni máa pọ̀ torí eléyẹ a máa máa mẹ́ pé àwọn àlùjànnú wọn ò wọn ò jẹ́ nǹkan kan pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi àyà Kùránì hadith ànábì nítawọn ànábì ọlọ́run fojú wọn rí nítawọn ṣé àǹtánábì níta bá ṣe àmọ́ àmọ́ gẹ́gẹ́ àbẹ̀ni pa àmọ́ ẹlẹ́rú gan tí wọn ò ní nǹkan sọ́mọ bẹ̀rù wa wọ́n ń bẹ̀rù àwọn èèyàn kan náà àwọn sàbí ànábì ọdẹ ọlọ́ọ̀tà láyìí kọ́lẹ́ pé bíbẹ̀rù gan lágbára tọ́ba yọ lọ́ọ̀kan báyìí tọ́ba yọ lókè balẹ̀ báyìí yọ máa gba ọ̀nà yọ ya bòmí lọ ní pé ẹ́ ọlọ́mọdé àárín àgbọ̀dọ̀ pàdé ṣé ẹ̀ bá bẹ̀rù yẹn lẹ́fọ̀ọ́ pé àgbọ̀dọ̀ pàdé lójú ọ̀nà yẹ kọ́ ọmọ bí ọ̀lẹ́ àwọn àlùjànnú ń bẹ̀rù àwọn èèyàn kan débà wọn èyí ẹ̀sìn pé bóyá orí wọn tí wọ́n tóbi ju tiwa lọ apá àwọn ojú tiwa lọ ẹsẹ̀ wọn ojú tiwa lọ ṣùgbọ́n nǹkan tí yàtí tóbi ọmọlẹ́gbẹ̀rún kí ni nǹkan náà tàwíìd wàláì olórí ẹ̀ ní tàwíìd ó wò lè ṣe ọkùnrin kan sọ̀rọ̀ ẹnìkan sẹ̀ǹdẹ̀ ó ní kí wọ́n máa ṣe táńtí máa ń jẹ̀nù sí yàn ǹjẹ́ bí máa ń ríṣẹ́ sí ni pé nẹ́tíwọ̀tì wà mẹ́. ó sọ ní wọ́n sọ ní bó ṣe máa sọ ní tiẹ̀ wọ́n ti fi nẹ́tíwọ̀tì lọ sókè ó yẹ kó sọ ní tẹ́ǹpì nẹ́tíwọ̀tì yẹn kí ni nǹkan náà ṣírk àwògídá àwòmàtìyà ṣùgbọ́n nẹ́tíwọ̀tì nẹ́tíwọ̀tì ti wí yẹn kò lè káyọ̀ ọmọ ìfúnma nẹ́tíwọ̀tì ẹ̀ẹ́dà yìí nẹ́tíwọ̀tì kí ni nẹ́tíwọ̀tì ti máa jẹ́ kí àwọn ará jẹ̀nù sí àkọlọ́ sí tẹ̀rẹ̀ tí ó fi tẹ̀rẹ̀ sí nínú ọkọ̀ jẹ́ sí pé ẹlẹ́bọ̀n wọlé ó so tíra máa wọn náà rí nǹkan mọ́lẹ̀ wọn náà ń kó gidi tàbí ń bídíà ni ọ́ òun ṣàgbà bídíà tàbí ń ṣe bídíà náà gbèsè ayé ẹ̀mí ẹ̀sìn rẹ yóò ráyè o tàbí lẹ́sẹ̀ ni ọ́ ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta lọ já sí tó o bá ti já sáwọn nǹkan yìí lọ́mọ yìí pé kò sí nẹ́tíwọ́ọ̀kì ni èyí tẹ́ ń pè nẹ́tíwọ́ọ̀kì ni wọn ò tún bẹ̀ ń tiẹ̀ ọkàn ká sọ pé ni nẹ́tíwọ́ọ̀kì sọ nípa báyìí àwọn káàfin mọ̀ pé jínú nínú ẹ̀kọ́ tá a tó máa kọ́ tó jẹ́ wájú jìnlẹ̀ òun náà ní kíni àmàrùn jìn. àmàrùn jìn báwo ni láìpẹ́ àwọn àjàǹnà ṣe máa ń gùn báwo ni wọ́n ṣe ń pẹ́ láyé báwo ni wọ́n ṣe ń gùn lẹ́nu báwo ni wọ́n ṣe ń kúrú lẹ́nu ìwé lè máa máa gbọ́ bákan náà ní ẹ̀kọ́ tó ń bọ̀ á máa mọ ìgbésí ìròyìn àwọn ìròyìn tí ń bẹ fún jìn marriage jìn náà ìtàtàwà ìtàtàwà ìtúwìn àwọn jìn wọn máa ń ṣe nìka wọn máa ń fẹ́ra wọn bí wọ́n ṣe ń fẹ́ra wọn dáfẹ́ ah, sọ lé ní pé kò lè bá a sọ́ra wọ́n máa fi níyàn èèyàn náà sì lè fẹ́ jìnnì kọ́mọ́ a ti fẹ́ jìnnì láì mọ̀ kí jìnnì ọmọ ti bá a ti fẹ́ wọn náà lóbìnrin láì mọ̀ àbí ọkùnrin náà tóbìnrin jìnnì ọmọ bá a ti fẹ́ láì mọ̀ tá a bá débẹ̀ yẹn yóò yọ wa ṣùgbọ́n àwọn jẹnu wọ́n ń fẹ́yàwó wọ́n ń bára wọn sùn wọ́n á máa bára wọn sọ̀tọ̀ jẹ́ra wọn wọ́n á sì máa bẹ́ èèyàn náà sùn bóun ti máa bẹ́ èèyàn sùn gbogbo ilé bákan a tún máa rí pé kí ni oúnjẹ wọn tí máa ń jẹ báwo ni wọ́n ṣe máa ń jẹun pẹ̀lú ni ṣe máa dá jẹun kí mu báwo ni wọ́n ṣe mu oorun wọn báwo ni wọ́n ṣe sùn gbogbo àwọn eléyìí wọ́n máa dá sùn gbà mí wọ́n á sì máa sùn nínú ilé pẹ̀lú àwọn ènìyàn gbà mí wọ́n tún máa sùn nínú mú ènìyàn à imú imú dáa ti sùn sùn báyìí bọ̀ bẹ́ẹ̀ ti ń mìíràn náà a máa gbọ́ ìyẹn fẹ́ pé àwọn ìwádìí ìjìnlẹ̀ sọ́jọ́ mọ́ ìgbésí àgbáyé ńlá kan tó jẹ́ sí pé nǹkan kì í síbẹ̀ díẹ̀ a máa wo bí wọ́n ti ń sùn nínú mú ènìyàn wọ́n máa ta kókó wọ́n máa ta kókó sórí ènìyàn wọ́n di kókó sí lórí báyìí bí wọ́n ṣe ta kí ni máa fà tàbí máa ta kí ló fi máa tù tí wọ́n bá fẹ́ tù padà wọ́n á máa dátọ̀ fúnra wọn tí wọ́n lọ sọ fúnra wọn wọ́n á sì máa tọ̀ sí yàn rárá ń gbà mí gbogbo eléyìí náà máa gbọ́ ibi tí wọ́n máa tọ̀ sí lára èèyàn ànábì gbé wa fún wa sọlọ lọ́wọ́ àlẹ́ jìnnà máa tọ̀ sí yàn lára ẹ̀ tí jìnnà bá tọ̀ sí yàn níbi kan orí kí yẹn ti ẹ̀ ta nìyẹn kó tó gbọ́ ló ṣe kí ni ó ṣe tí òfin ní máa tọ̀ sí ọ̀la ọlọ́nkọ́ sànù wa bákan náà àlùjànnà máa sáré bóun ni a ti sáré irú òun ni a ta wọn á máa rìn wọn á máa jókòó wọn á máa dìde wọn á máa gún nǹkan Ana ní mọ́tò ana ni ọ́ wọ́n lè má pè mọ́tò lọ́dọ̀ wọn ni wọ́n dá nǹkan nǹkan àná ní nǹkan nǹkan wọ́n á máa fò àti gbọ́ nǹkan bò lẹ́ẹ̀kan wọ́n á máa gòkè wọ́n á máa sọ̀kalẹ̀ wọ́n á ma jí nǹkan olè pọ̀ nù wọn àbá gbogbo rẹ̀ tẹ́ <laughs> tọ́hún suspect ẹ aládùúgbò rẹ̀ aládùúgbò aládùúgbò jẹ́nu ní jí tọ́ọ̀mà wọ́n jí nǹkan gbogbo bí wọ́n ṣe ń jí nǹkan gbogbo ẹ̀ àmàlẹ́ kí ló máa lò wọ́n á máa jọ èèyàn wọ́n á máa gbáwò èèyàn wọ́n gbà mí wọ́n á sì máa jẹ́ ẹranko pàápàá jùlọ ìtọ́ba dúdú nu wọn bẹ́ẹ̀ náà ni kí lọ́fà tó fi jẹ́ pé dúdú ni ẹ máa wá àmọ́ gbọ́ àlàyé yẹn náà wọ́n fẹ́ràn kùnkùn yóò kùnkùn wọ́n fẹ́ràn rẹ̀ púpọ̀ ah, wọ́n fẹ́ràn iná àṣírí tí ń bẹ ń bẹ tẹ́lẹ̀ fẹ́ràn iná ah, ibi tí wọ́n fẹ́ jù tí wọ́n máa ń gbé àmọ́ gbọ́ yẹn náà wọ́n fẹ́ràn ọjà wọ́n fẹ́ràn tọ́ílẹ̀tì wọ́n fẹ́ràn orí àtàn wọ́n fẹ́ràn ọjà wọ́n fẹ́ràn àjálé ní àwọn ìròyìn wọn ni fún wa máa kájú ọmọ rush àjẹnú rush èyí ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ kàkàkàkàkàkàkà fast fast fast tó fi jẹ́ síbi tẹ́ bá rọ́ mi ènìyàn tó bá yára púpọ̀ ọjọ́ ọjọ́ jẹ́nu díẹ̀ ọ̀yàrá wọ́n máa yára gan ní ìwúwo ọ̀fúyẹ́ àwọn èyí báwo yẹn tó bá fẹ́ rìn níta ẹ̀sẹ̀ máa gbẹ́sẹ̀ àwọn fúyẹ́ torí pé ìpìlẹ̀ wọn náà fúyẹ́ bákan náà wọn a máa tutù láwọn ibì kan a máa gbálà yìí lé náà. Eh, abẹ́rẹ́ ọba láàánú jùlọ eh, kó ṣe gbogbo àwọn nǹkan yìí ní tí ó sì wá láǹfààní láyé tó ń ṣe wá láǹfààní ní alùpùpù bí àlìjẹ̀nù sí máa wọlé sí yàrá ọlọ́nkọ́lá wà ń bẹ̀ ìgbélé náà máa gbọ́ kí ni máa fà tàlìjẹ̀nù sí máa wọlé sí yàrá gbogbo ilé wà ń bẹ̀ ìyàtọ̀ sí bẹ láàrin kálíjẹ̀nù ọjà àyàmọ́lẹ̀ àti kọ́ wọlé sí yàrá àti kí ọ fara yàn lásán mẹ́ta nìyẹn ọ̀nà tí máa gbà já a máa fara yàn ilé ìlú kéré jù a máa wọlé síyàn lára òun ló tún lágbára tẹ̀lé a máa sáàyàn mọ́lẹ̀ òun ní ń pè wárápá ẹlẹ́kẹta rẹ̀ lọ́wọ́ sí bá fi wí àwọn tẹ́ ń jẹ rìbá ń jọ àlùkè àwọn bí wọ́n ṣe máa ṣe ń jẹ́ náà òun lọ́wọ́ sí gbogbo eléhùn a máa gbọ́ tó bá di àkókò rẹ̀ a máa wo ẹlẹ́yìn inú àwọn nǹkan táàtù máa gbọ́ nǹkan pọ̀ níbi jẹ́ afa fún làkẹ́kà ẹ̀ka jẹ́ àdá dúró àná wallahu ta'ala wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in wa akhiru da'wana alhamdu